اللهم لك الحمد كله ولك الملك كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهلا أنت أن تحمد وأهلا أنت أن تعبد وأهلا أنت أن تطاع اللهم لك الحمد كما خلقتنا ورزقتنا وعلمتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة على سي أدعوى دكتور عبد الرزاق عبد المجيد ألارو tí wọ́n jẹ́ olùkọ́ àgbà senior lecturer ní faculty of law ní uni Ìlọrin níbí báyìí kí Ọlọ́run kí ó san wọ́n وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلون وبا أترى عليكم كأولون واتيان ورقبا النبوة محمد صلى الله عليه وسلم أتوارى لي النبي أتوارى صحابي النبوة محمد صلى الله عليه وسلم أتبقى بني تنبان تليلنا النبي ناه tí ó fi dijọ́ gbẹ̀ǹde alikiyama olùwàmásá ka ẹnì kọ̀ọ̀kan wa náà kunu àwọn tí ó ṣe oríire bẹ́ẹ̀ àmín lẹ́yìn náà mo gbé kíkì mi láti ọ̀dọ̀ àwọn àlùfáà wa tí ọlọ́run ọba ní kí wọ́n máa ṣe àwọn ètò ńláńlá báyìí ọlọ́run ní dùn yín ládàá rẹ̀ àwọn àlùfáà wa Dr. Abdulrahman Ahmed al-Imam ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú. Si bó lọ̀rọ̀ rẹ ti wá da yìí ọlọ́run ò ní jẹ́ ọ̀kangun sí yín níta ìdá kò ní jẹ́ sí ẹnì kọ̀ọ̀kan náà. mo wá kí gbogbo àwa tí àwa nù mọ́sálásí yìí lónìí bóyá kí n wí bẹ́ẹ̀ torí n rò pé ọgbẹ́ntọ́ náà wà ní ẹ̀ẹ́tìkáfù àbí àti ní àbẹ́ni tí ò ní náà. mo kí gbogbo wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ̀rí gẹ́gẹ́ bí tọ́píkì tí wọ́n ní ká bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ ní àárọ̀ yìí wọ́n ní as-sunnatu bayna al-ifrat wa tafriti lada ashabab wípé ìlò sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam láàrin kéèyàn ṣàṣejù ń bẹ àbí kó sì ṣe àṣe ètò wọn wá ní lọ́dọ̀ àwa ọ̀dọ́ inú mi sì dùn pé bá a ti wà nù mọ́sálásí yìí bàbá rẹ nìkan jẹ́ ọ̀yọ́ra rẹ̀ pé. Ah, èmi yẹn sọ̀dọ̀ bọ́yáró àwọn dókítọ̀ ah, <laughs> àdúrà àwọn bàbá <laughs> ọ̀dọ́ lè mi <laughs> tọ ọ̀dọ́ lè yín dẹ àwọn bàbá lọ́dọ̀ làwọn dẹ. alhamdulilah ni mo fi mo rò pé ah, ọ̀rọ̀ náà wá sí rẹ́gí ńgbọ́ bá ṣe pé ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ la fẹ́ sọ ó sì jẹ́ pé púpọ̀ náà àwa tá a wà ń jókòó náà ọ̀dọ́ ni wá ọlọ́mọsàsì wá lọ́dọ̀ dáadáa. àmọ́ ọ̀nà mi tèmi gbà wò ó òun ni pé àṣejù àbí àṣe ètò àwọn ọ̀dọ́ àwọn nìkan bẹ́ẹ̀ àwọn àgbàlagbà kí wọ́n forí jìn wá ó dà bíi pé kejì àwọn ni wọ́n fẹ́ẹ́ ní ẹ wàá rí i pé mo ti kẹfín nu ọ̀rọ̀ àkọ́sọ tẹ kọ́sọ nísìnyí pé èyí tó jẹ́ tàwọn ọ̀dọ́ òun ni kọ́dà gba àpèjúwe tẹ́yìn náà mú wá Boko Haram ni èwo lẹ tún sí ẹ rí i pé ń túmọ̀ ìsekínni ìse àṣejù kọ́sáṣe tó ń bi tiwọn àwọn ṣe wọ́n tún kọjá àlàní. tọ n fi hàn pé mọ̀rọ̀ pé yóò lẹ fẹ́ kí kọjá ojú ọ̀rọ̀ torí pé yóò lọ́kàn ọ̀dọ́ púpọ̀ lóòótọ́ òun náà ni ngbó sepa wa náà la pọ̀ nbí pẹ̀lú náà wa lónìí kọlọ́nkọ́ ma sá wa àtẹ̀ntì ó wí gbọ tá wa mi sì wí yìí sì wí nbí pàdé ẹ̀rí mo ní ìṣe àṣe ètò ó dàbí pé pàtàkì jùlọ ń ru ọ̀dọ́ tí ó tún mọ̀ pé yẹn máa ṣe é tì káfù ẹ̀ àṣe ètò jìnnà sóhun díẹ̀ ni mo fi ní ọ̀rọ̀ tàṣejù ní ẹja bóyá òun ní ẹja ká tẹnumọ́ púpọ̀ kọ́lọ́nkọ́mọ́sà ṣe amànà wa. kò sí bí a ti bẹ̀rẹ̀ ju ọ̀rọ̀ olu ọba wa náà lọ bàbá wọnú alukur'an alkarim nínú suratul baqara a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيداً وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين آه، وإن كانت كبيرة إلا على الذين إلا على الذين إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم inna allaha bin nasi la ra'ufur rahim aya yìí ń bẹ nù suratul baqara gẹ́gẹ́ bí mo ti wí kódà àwa tí a bá ma báwọn àgbàlagbà jí ma kọ́ wa ń jọ̀hún àwa tá a bá ma ka orí isu isu kínní <laughs> isu kejì ẹ mọ̀rọ̀kẹ́ bí orí isu kejì àbí kẹta ni sayakulu ń jọ̀hún o ti dé sayakulu sayakulu sofahahu minan nas aya tó tẹ̀lé náà láyà tá a ké fúnra wa yìí wa kadhalika ja'annakum ummatan wasatọ olùwọ́ba ní aliuma anabuwa muhammad sallallahu alaihi wa sallam ja'annakum ummatan wasatọ aseyin ní ìjọ tí ó wà ń déédéé tuma kan nínú tuma wasatọ ìyẹn ni pé bàbá ń sọ̀rọ̀ àṣejù àbí àṣe ètò ó yẹ ká bira wa pé èwo lọ́lọ́run fara mọ́ ń bẹ̀ al wa at-tafrit àkọ́kọ́ béèrè tó yẹ kó wá sí làákà ìwà ni pé tí wọ́n ní aṣọ lónìí ọ̀kan tẹ́ ọlọ́run lọ́rùn ọ̀kan ọ̀tẹ́ ọlọ́run lọ́rùn ká wá sọ fúnra wa gbá ah, ọlọ́run fẹ́ léyìí o ọlọ́run ò fẹ́ eléyìí èsì ìbéèrè yìí wá wá nu ayé al-Qur'an al-Karim yìí ọlọ́wọ́n bá ní ja'annakum ummatan wasatọ ay wasatun bayna al-ifrati wat-tafrit àṣà tàṣe jù àtàṣe ètò kò sí ìtọ́tẹ́ ọlọ́run bẹ́ẹ̀ bí wọ́n bá ní bo lè si rẹ̀ wá sí suratul baqara àyà yìí fún wa Olúwa ní ja'annakum ummatan wasatọ kẹ́ẹ̀ dúró láàrin àṣejù àtàsé tó bóun ti fẹ́fẹ́ yàn àlùmọ́ ànábì nù sallallahu alayhi wa sallam òun lọ fà nínú àwọn àgbààfà mùsùlùmí àwọn tó ti lọ alimami kalbi nínú àwọn tí ma túmọ̀ alukur'an karimu ni nígbàtí wọ́n débi àyà yìí wọ́n ní tuma ja'annakum ummatan wasatọ́ oni wasatun bayna taksiri walgolowi li annahuma madhmumani fi din wasatun bayna taksiri walgolowi li annahuma madhmumani fi din olùwàlà àṣeyín níjọ tí ó wà láàrin àṣejù àti kínní àti àṣetò àfa alikalibi ní nítorí pé àtàṣejù àtàsé tó madhmumani fi dini ntí ọlọ́run bu ní nǹkan méjèèjì má bá béèrè pé èwo lọ́tẹ́ ọlọ́run lọ́rùn nú àṣejù àbáṣe ètò àṣesì ni pé ọlọ́run ọ̀fà àṣejù kò sì fẹ́ kínní kò sì fẹ́ àṣe ètò. bàbá tí wàá mọ̀ báyìí kọ́dà ká tó kú lórí àyà yìí ká kẹ́kọ̀ọ́ lórí àyà yìí ẹ wo àyà yìí ńgbà tẹ́ ẹ bá kà á lọ ọ̀sàlẹ̀ díẹ̀ sí i olùwàrán wa létí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam oni wa ma ja'anna al-qiblata allati kunta alayha illa lina'lama man yattabi'u ar-rasula mimman yanqalibu ala aqibayhi ọ̀rọ̀ ń pa qibla bí tá à ń dájú kọ́ kírun láyà ìtòrí ẹ̀ sọ̀kalẹ̀ nínú nuzul anabuwa muhammad sallallahu alayhi wa sallam ń ti délu madina àṣewá bá nẹ́bí pé bọ́ bá kírun Baitul Maqdis ni ọmọ adájú kọ ní Jerusalem ní Kudusu lọ́hùn kọlọmọsá dá padà sí ọwọ́ àwa mùsùlùmí anabi wa ń ṣe bẹ́ẹ̀ ó lé lọ́dún kan sallallahu alayhi wa sallam olúwa tún wá pàṣẹ mí pé látàsí kò yí o ẹ má kọjú sí Baitul Maqdisi ma ẹ má kọjú sí alikaabatu alimusharrafa ní gbòòrò maka àwọn yahudi ni wọ́n sì ń jọ ń gbèlú madina pẹ̀lú anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn yahudi gẹ́gẹ́ bí olúwa ti kìlọ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà nínú alukur'an karim wípé eléte ni wọ́n ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni wọ́n kọ́dà wọn fẹ́ fètí àtọ́gbọ́n wọn da ẹ̀sìn tí ẹ gbé lọ́wọ́ mú pé kò jẹ́ nǹkan kan wọ́n ní Huyayyu ibn Akhtab ara àwọn àgbà Yahudi ni ẹni wọ́n bá ti kà tán abanka tán gbèsè ayé anabu Muhammad sọ àmà gbọ́ tán Huyayyu ibn Huyayyu ibn Akhtab òun lọ́wọ́ bá àwọn mùsùlùmí gbà náà irun tí Huyayyu wí yìí wàláhí lẹ́yìn tí ọ̀pẹ́ jẹ́ ó jìnnà jù mọ́ gbọ́rú rẹ̀ lẹ́nu àwọn àgbo olóṣèlú kan nàìjíríà à mo lọ ra àwọn ọ̀rọ̀ Huyayy bin Akhtab tẹ́ẹ̀rí pé mẹ́tọ́ọ̀dù kan náà ni Huyayy bin Akhtab ni ẹ̀hẹ́n ẹ̀ ti ń kọjú sí Baitul Maqdis tẹ́lẹ̀ àbí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀tún wa lẹ̀ kọjú bẹ̀ mọ́ ọlọ́run ti wá bá òun mú yín. wala in kana istiqbalukum li baytil maqdisi hudan faqad hajartumuha aw faqad hajartumuhu bọ́bá yìí pé kí kọjú sí Baitul Maqdis tẹ́ ń kọjú sí láti tó lé lọ́dún kan bọ́bá yìí pọ́ náà mọ̀ ni ajẹ́pẹ́ ti fọ̀ náà mọ̀ lẹ́yìn bọ́ bá sì jẹ́ pé a nù ní tẹ́ mọ̀ wí fún wa lónìí pé a ti mọ̀ pé ọ̀dà tẹ́lẹ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wáyé fún wa pé ọ̀dà ẹ̀hẹ́n fọkọ̀déntùnláha bìhì ẹ ti fi ànù sin ọlọ́run fún tó lé lọ́dún kan. ọ̀nà àbáyọ̀dà ni mo fi ní bẹ́ẹ̀ bá fura ẹ̀rí gbérò àwọn ọ̀rọ̀ báwọn <laughs> àwọn kan bẹ́ẹ̀ tí ma sọ̀rọ̀ ẹ̀ lónìí náà yóò gé wájú yóò gé ní ẹ̀yìn bọ́ bá nílé yìí báyìí bọ́ bá sì tún lélẹ́yìn náà àsáwọn àrọmọdọ́mọ òye yìí nù òye yìí bin Akhtab ní ẹ̀hẹ́n bọ́ba yìí pé dáadáa ní tẹ́lẹ̀ àjẹ́ pé ẹ̀sìn yẹn kọ́ yín pé fi dáadáa lẹ̀ bọ́ba yìí pa ẹ̀dá ní tẹ́lẹ̀ àjẹ́ pé ẹ̀ ti ń lo àìdánú ẹ̀sìn yín fún tó lé lọ́dún kan gbogbo àwọn ahujaju shayatin àwọn ẹ̀rí èṣù ọlọ́run máa sọ fún wa nú al-Qur'anil Karim káfí mọ̀ níjọ́ wọn bá ti ń gbèrú ẹ̀ wá kó tètè mọ̀ pé ọlọ́run ti fún wa ń ròyìn ń pa yín àwọn ará kùrẹ́sì náà àwọn náà àwọn náà lóró ọgbọ́n ẹ̀wẹ́ bẹ́ẹ̀ njẹ́ wọ́n wá bá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn pé hẹ́n ó ní wọ́n má jẹ ẹran mọ́ lámúyọ́dúkà rúṣmọ̀lọ́hì àléyìí mọ́ ẹran tí wọn ò bá gbọ́ kọ́ ọlọ́run sí tí wọn ò dúró ní wọ́n má jẹ mọ́ ọlọ́run ti wá bá wa mú yín nísìn. takuluna ma qataltum watatrukuna aw tuharrimuna ma qatalahu Allah tún wò yín o náà ẹ̀hẹ́n ìtẹ̀yìn fọwọ́ ara yín pa halali ni àbí tẹ̀yìn dúnbú fúnra yín èyí tọ́lọ̀ wọn pa fún rẹ̀ haramu ni ẹ̀dàkùn bọ́lọ̀ ọba múyàn dúró gbogbo àwọn <laughs> ṣe ẹ̀sìn ò ní dàrú mọ́yàn lọ. ìtàfọwọ́ dúnbú. <laughs> ọwọ́ tí ń lọ́wọ́ á dáa. <laughs> èyí tó lọ ń pa fún rẹ tó ku jífà ni wọ́n ń wí o ìgbẹ́ hẹ́n ẹ̀yin ní jífọ̀ da èyí tó lọ ń pa nǹkan tó lọ ń pa fún rẹ èyí òun ni haramu àmì ìtẹ̀yìn pa halali ni ẹ wo eléyìí ẹ wo tọ̀hún mi ò ní jẹ́ bá wa lógìgì bí ẹ bá rí irú àwọn ọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí máa ń jáde láwùjọ náà tí ó fẹ́ dẹ̀sìn rú mọ̀ọ́yàn lọ́wọ́ èèyàn ní kéèyàn ọbẹ̀ lọ́nkọ́lọ́ ń jẹ́sìn òye òun sẹ́rí bẹ́sìn bá ti yéèyàn ẹ wá jẹ́ padà síbi ọ̀rọ̀ Huyayyu ibn Akhtab àwọn sọ̀hábì ànábì ànábì ti fi tami dànù sára tiwọn <laughs> sallallahu alayhi sallam kò sí agbárí tó ń gbé bọ̀ bọ́ bá dọ́dọ̀ tiwọn wọ́n ẹ alọbidá lọ o àmọ́ ká máa rántí ìtàn gbèsè ayé ànábì sọ àṣọ lẹkọ pọ mẹ Salman al-Farisi ìtàn kẹta tó nù yahudi kan pàdé rẹ̀ lójú ọ̀nà ọba ni hẹ́n tadhumuna anna nabiyyakum yu'allimukum kulla shay sẹ́yìn lẹ́ ń gbé gbogbo nǹkan là nẹ́bí yín ń kọ́ yín irú wọ́n tán bá ń wí fún lónìí náà pé ṣé àwọn àfáà yín mọ sáyẹ́ǹsì ni ṣé wọ́n ti wí bẹ́ẹ̀ fáwọn Saudi rí àwọn sorry àwọn mùsùlùmí rí Salmanu al-Farisi ni ẹgbẹ́ kí ni Salmanu wí ìwọ tí wọ́n máa gbọ̀n pé àtẹ̀wá máa àwọn afáwa náà wọ́n ń wí wọ́n dẹ́rù bẹ́ẹ̀ lómiì ń gbẹ iṣẹ́ ìjọba wọn jọ gbà yín sí ẹjọ́ máa ṣiṣẹ́ lọ́fíìsì èyí ṣe ti ń tẹnu bẹ́ẹ̀ sìn tiẹ̀ ẹ̀yin ẹ̀yin muslim <laughs> àbí ẹ̀yin ẹ̀yin muslim ọ sọ fún wọn pé mi ì ṣe muslim ana muslimun ẹni ó duwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ lèmi ti ń jẹ́ mùsùlùmí àmọ́ àdánwò ta kàn lónìí ni pé nínú mùsùlùmí náà ni ọkọ̀ sọ pé àwọn alákatakí ti wá nìyẹn àwọn àwọn afa àwọn yẹn kọ́dọ̀ lè dákọ̀ àwọn dọ́ kàkúrí wọ́n ń pè kan ní kàkúrí mẹ́ òun ló máa ń sọ gbó ẹ wọ́n gbà <laughs> òun gan ni ọkọ̀ máa bẹ̀rù àwọn Salman al-Farisi ò rí bẹ́ẹ̀ sẹ́ríbí yahudi ti wí bẹ́ẹ̀ salmanul farisi ni wá jókòó ẹ̀ lakọ̀dà alamana kulla shay'in hatta al-khira'a. èyí kọ́dà yìí tó ti mọ̀ jẹun tún wí fún ọ inú ta nẹ́bi kọ́ wa òun ni pé kọ́dà báwa bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ó ní bá a ti wọ̀ bàbá fẹ́ jáde kó n tọ́ílẹ̀tì ó bá ti jáde. ìwọ yahudi so ti gbọ́ yìí bọ́ọ̀ bá ti gbọ́ yìí tún fi kún un tọ́ ọmọ ẹgbẹ́ kí. hakadha kanu báwọn ti rí nù. No Huyay bin Akhtab ńgbà tí wọ́n tọ́ wá gbé agbárí ńláńlá yìí kalẹ̀ pé látọdún kan àjẹpẹ́ ti sọnù látọdún kẹsẹ̀ wá mọ́nà bẹ́ẹ̀ bá sì sọnù àjẹpẹ́ fi ọ̀nà mọ́lẹ̀ ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ àánú àwọn sọ̀hábẹ́ tó wí ń jọ̀ wá kó jòkó rẹ̀ pé orí gbogbo yìí tí wọ́n ń wí òun ọ̀kan ní húdà ọ̀kan ní dọ̀làlà ò ní criterion láti mọ alhuda wà dọ̀làlà fa inna alhuda ma amara bihi Allah wà dọ̀làlà tó ma naha anhu Allah criterion nù. <laughs> gbogbo agbárí tí wọ́n ń gbé tó rò pé ó gbé gbé nǹkan ó ń gbìn ni ntí ń jọ́ náà mọ̀ lèyí tọ́lọ̀ níyìn ó ṣe <laughs> ànú lèyí tó ní kéyìn ó kò mẹ́ẹ̀ ńgbà tá à ń kọjú síbi tá à ń kọjú sehun kánà hudan torí pé òun ló ní akọjú bẹ́ẹ̀ ńgbà tí a sì kọjú síbẹ̀ mọ́ yìí ká kọjú síbẹ̀ ti di àánú torí pé òun ló ní amọ̀ kọjú bẹ́ẹ̀ mọ́ náà mọ fún gbogbo ẹni ọba fẹ́ dẹsùn fún mọ lọ́wọ́ nù gbà alihuda ma amarallahu bihi wàdọ̀lá alátùmá nahallahu anhu káwa padà sórí al-ifratu wat-tafrit ẹ̀ ń tí ń wò pé kí lọ́ọ́ jọra wọn bí àwọn tata ń pa yìí ọ́ jọra wọn. ṣe é rí ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ jẹ́ n sọ ìtàn kan tí ó jù àmọ́ ìwọ̀n èsè tó pẹ́ lọ títí arákùnrin kan ní ọmọ Sudan wọ́n ní ìjọba amẹ́ríkà ní àwọn ò fẹ́ irú ìsìláàmù àwọn Sudan wọn à ẹ ṣe kí ló ṣe ìsìláàmù tàwọn ẹni tó gbé ìsìláàmù tí yín àṣejù bẹ́ẹ̀ ìsìláàmù tí yín àṣejù bẹ́ẹ̀ arákùnrin yìí ọlọ́run wa lóun ọjẹ́ nù àwọn àbọ̀sẹ́kù Salmanul Farisi kì í ṣe bí ìwọ tí wọn náà tó mọ gbẹ bí wọn ṣe ń wí náà àwọn náà jẹ mọ́ ọwọ́ ànyà àwa. kí qualification tí wọ́n ní láti mọ ìsìláàmù tí wọ́n ní irú ìsìláàmù wo lẹ́yìn fún ní àwọn wá ìsìláàmù tó wà moderate ìsìláàmù tó ṣe kí moderate islam èyí wọn ni pé islam tí ò ní àṣejù nù ah, arákùnrin yìí ní islam táwa ń ṣe gan moderate ni àmọ́ orí pírọ́blẹ́mù díẹ̀ ni pé ìwọ ọ̀kọ́kọ́ ní base ẹ́n kò sí basis àbí base kò sí ìjẹ́ ọba amúnú èbó tó o lè máa fi mọ èwo lọ́kọjá àlà àtẹ̀yí tí o tó ẹ mọ̀ kébìyàn bá fẹ́ wọn nǹkan nísìnyí àfi kó o ní ẹ́n kò <laughs> lọ́wọ́ a pé yẹn bá ní ten kilo ní ọ̀wọ́n bọ́bá ti wá di ten point one ó ní a ó ti ó ti lé bọ́bá sì jẹ́ nine point nine ó ní kí èsì ìwọ ọlá kì í géèjì gan ǹdẹ géèjì ẹ pé pé ìsìláàmù wo ni wọ́n mọ̀ dépò tó ọmọ wa pé ìsìláàmù tẹnìkan ni ọkọjá àlà ìsìláàmù tẹnìkan ni ò tó ẹ̀rọ àdánwò tá a kàn láyé lónìí òun ni pàwọn èèyàn ọmọ tí ń jẹ́ sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam wàláì tá a bá lè sọ́ọ̀fù pírọ́blẹ́mù pé kí ni ń jẹ́ sunna anabi ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹnìkan ń sàṣejù ẹnìkan ń sàṣe tó yìí fúnra wa láàmú ẹ̀yẹ́jú ẹ̀ àmọ́ ń gbọ́ pé sunna anabi gan sallallahu alayhi wa sallam kò yé lẹ́lòmí ò fi wá ṣe nǹkan míì lọ́dọ̀ ẹni tóun ò rí pé sunna anabi ni yóò pè lálàṣejù àbí àbí ń dàkejì ẹlòmíì náà ó rí pé èsè tóbi tó yẹ kí òsè tó ajẹ́ pé n tó ṣe pàtàkì tó yẹ ká kọ́ wá di ni pé mahiya sunna kí la ń pè ní sunna anabi wa muhammad gan sallallahu alayhi wa sallam láàfin wa mọ bó o ní òdiwọ̀n rẹ̀ bàbá ti ń kọjá la tá a lè ké sira wa pé aa ah, eléyìí ti kọjá sunna anabi tá a máa pè ní kíni àṣejù ńjọ́ téèyàn ọba ti ṣe é débi tá anabi ní a é dé a lè pè é pé aa. Ah, ah, èyí tí wọn náà ń ṣe yìí àṣe tó ni ṣe é débi tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó ni àṣe é dé láwùjọ táwa wá wà lónìí ìbába tanra wa ló kù méjèèjì lọ́wọ́ o àṣejù ń bẹ àṣe tó náà ṣe ń bẹ kánrin láwùjọ wa yìí ní nàìjíríà yìí nílẹ̀ yorùbá yìí kódà ń lu wa ń lu lọrin bíi àṣejù ń bẹ bẹ́ẹ̀ làṣẹ ètò náà ṣe ń bẹ kánrin a sì ti bira wa a ti sọ fúnra wa ń pilẹ̀ ọ̀rọ̀ yìí pé àtàṣe jù àtàṣe ètò kò sí ìtọ́lọ̀ ńlọ́wọ́ sí ń ìtọ́lọ̀ ńlọ́wọ́ sí ni ummatan wasatọ̀ tí ó máa ṣe déédéé irú sunnata nabi wa muhammad sallallahu alayhi wa sallam tó gbé wa. ẹjẹ́ á wo ìgbésí ayé anabi lẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam ká fi wo bóòlà anabi ti gbé islam wá tí ò fi sáṣejù mẹ́ tí ó sì sí àṣetò. anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n láwọn arákùnrin kan àwọn bíi mẹ́ta wọ́n wá bá wọn ìyá ńlá wa ìyàwó anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá bí wọ́n pé irú ìbádàwò là nẹ́bí máa ṣe àmọ́ bọ́bá wa kírun ta àmọ́ bá a bá jọ rìnrìn àjò àmọ́ bóyá bọ́bá wà nulẹ̀ ẹ́ ọlá àwọn àṣírí kan àwọn kankan tí ń ṣe ní ìbádà táwọ̀ ọ̀mà àwọn ìyá ńlá wa yà wà nẹ́bù wa Muhammad sallallahu alayhi wa sallam a wọn bá ní àwọn dà ṣe ń tẹ́ béèrè nù tọ́ báyìí là nẹ́bí máa ṣe irú ìbádà báyìí ní máa ṣe wọn làwọn arákùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn bá wọra wọn ẹni ó ṣe riwaya hadithi wọn faka anahum takọluha hmm. faka anahum takọluha sẹ́nu tá anabi ma ṣe nánu lẹ́nu wọn lọ́hùn sẹ́nu tí anabi ma ṣe nu anabiwa muhammadu sallallahu alaihi wa sallam njẹ́ yẹn bá bọ̀rọ̀ rẹ̀ débi pé n tó pé bàdà tà anabi yóò ṣe kínni kò okiri, ó kéré takọ̀ọ̀lù àwọn ògbà eléyìí kéré ṣe wá mọ̀ pé ọlọ́nkọ́ sànù wa àṣetọ́n yọ mọ̀ fún yẹn ní ẹ̀rí bọ́bá ọlọ́mọdé ọsọ yàn nù ni irú àwọn ẹ̀rí tí mo lọ fún àwọn pé ṣé ń tọ́lọ̀ ń palẹ̀ yín lẹ̀ ní jẹ ṣètánì nínú wọn láwọn ẹ̀rí wọn. ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n bá tún dára àwọn náà wọ́n ń bira àwọn náà wọ́n dára ló gbà tànẹ́bí ò lè má rí bẹ́ẹ̀ o tànẹ́bí ò lè ṣe kí ni kò lè má rí bẹ́ẹ̀ faqad ghafara Allahu lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhar gbogbo ẹni ṣètọ́ ni bá ti ń nù láwọn ahójájú báwọn kọ́ máa fura yọ máa rí àwọn ẹ̀rí ẹ̀rí tí wọ́n mú àyìn bẹ́ẹ̀ nù alukurani bẹ́ẹ̀ nù àdìsí anabu Muhammad sallallahu alaihi wa sallam gbà sẹ́mi ah, pé ọlọ́run ti forí jìn gbogbo ẹ̀ṣẹ̀ anabi lọ́lọ́run lòun ti forí jìn torí náà kóhùn ó ṣe ìbáàdà kínkínní òun kò ṣe àmọ́ ẹ̀ wá rí àwa àwa tọ́lọ́wọ̀n sọ fáwa pé òun ti forí jìn àwa ọ̀kan nu wọn bá dìde ó ní èmi o ọ̀rọ̀ pé ànábì ń kírun lóru yóò sùn díẹ̀ ọ̀rọ̀ tòun kọjá pé yóò tún yẹn náfìlà yóò tún sùn òun ò ní sùn mọ́ gbogbo òru láyé òun ọmọ fi kírun fọlọ́hún ni torí pọ́gbọ́ nínú táwọn ìyàwó anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wí ah, bá anábì bá yẹn náfìlà díẹ̀ yóò sì tún ṣe kíni yóò tún sùn òun lòun ò nídìí oorun mọ́ ẹ̀kejì òun ní a ìwọ́n mú yín òun kí ló kù lẹ̀ ọ̀dà èyí tó kù ni pé láti òní yìí lọ ẹ̀ tún rí oúnjẹ lẹ́nu tèmi lọ́sàn-án gbogbo ọjọ́ ayé mi ọmọ fi gbà wẹ̀yìn torí pé ti gbọ́ nú èsì táwọn ìyá ńlá wa fún tí wọ́n fún wọn lé sí pé anabi sọlọ sọlọm ìyá ńlá wa aisha la anabi àmọ́ gbàwẹ̀ ńgbà mí bí ìgbà tí ò ní jẹun mọ́ yóò sì tún máa jẹun léraléra ńgbà mí bí ìgbà tí ò ní ṣe kíni bí ìgbà tí ò ní gbàwẹ̀ mọ́ hakadha kana anabi sọlọ lọ́hùn àlùsọlọ òun bá ní ẹ̀rọ òun tó kù ni pé òun ò ní jẹun lọ́sàn-án mọ́ àwẹ̀ ni tóun kó láyé arákùnrin kẹta náà ni à kí ló tún wá kú ìwọ múrun ìwọ mú. Mu àwẹ̀ à èmi náà gbọ́dọ̀ rí kan mú èyí tó kù ni pé sẹ́ẹ̀tì ẹ̀rọ àwọn ìyá tá a ṣẹ̀ṣẹ̀ ń lọ bá ń lé tá à ń bi wọ́n láwọn ìyàwó ànábi àwọn obìnrin gan máa dìyàn lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run àmọ́ ana fàlà àtàzáwájú nìsa èmi ò tiẹ̀ ní níyàwó kí n bá lè gbádùn ìbáadà nígbà tí n bá kọ̀ tiẹ̀ kú fẹ́yàwó sẹ́mi pé báwa bá wò ó ní làákàyè tiwa a wò pé ah, àwọn eléyà àlìjáná wọn sòsé ni o ńgbà téèyàn bá wa jẹun mọ́ tó ń fi gbogbo ọjọ́ ayé gbàwẹ̀ ńgbà téèyàn bá sùn mọ́ tó ń fi gbogbo òru kírun ńgbà ah, tẹ̀sìn bá dùn yàn la débi pé kọ́dẹ̀ mi ò níyàwó mọ́ àmì ẹ wá gbọ́n tá anabi wí sallallahu alayhi wa sallam ńjọ́ tá anabi gbọ́ anabi bá ké sí gbogbo èèyàn àtàwọn wọ̀nyí náà anabi ní èé ṣe ma baalu unasin yaquluna kadha wa kadha mo gbọ́ báyìí pa àwọn kan wí báyìí kí ló ṣubú lù wọ́n kí ni wọ́n wá nínú riwaaya mi anabi ni ẹjẹ́ ọlọ́ da yín lójú o èmi mo bẹ̀rù ọlọ́njú nu gbogbo yín orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam pìrìàmbùnù kéèyàn ó jókòó ara ẹ̀ jẹ́ gbẹ̀yìn ọba bẹ̀rù ọlọ́run o yóò tò lẹ́yìn òun muhammadu sallallahu alayhi wa sallam bóun ti wá bẹ̀rù ọlọ́run tó yìí náà usalli wa anam èmi máa yan náfìlà lóòótọ́ àmì mi máa sùn wa asumu wa uftir mo nígbà tí mi máa gbáwẹ̀ mo sì nígbà tí mi máa jẹun wa atazawwaju àwọn ìyàwó mi lẹ́sìn rí ni mo níyàwó faman rọgiba an sunnati falaysa minni ẹni ó bá ní sunnati mi yóò tóun ó kéré falaysa minni kò sínú ìjọ tèmi o anabi wí bẹ́ẹ̀ ń jọ́nà sallallahu sallam àwọn wo la anabi wí bẹ́ẹ̀ fún ẹni tí ó fẹ́ sùn mọ́ tí ó fẹ́ jẹun mọ́ tó bá ẹ̀sìn débi kó wọn ò ní fẹ́yàwó mọ́ eléyìí la fi mọ̀ pé ní àsìkò sí dáùtù ń bẹ pé èèyàn lè ṣàṣejù ń bí ẹ̀sìn wàlá èèyàn lè ṣàṣejù ń bí ẹ̀sìn béèyàn bá sì ti lè ṣàṣejù òun láti wí ni ó ti kú òní ntọ́lọ́hún ọgbà ọ̀rọ̀ tọ́lọ́hún kó o ṣe é bó ti bẹ̀ ọmọ ni sẹ́rẹ́ àwa ni pé ẹ̀ ṣáàjẹ̀ ń ṣe àyíbá mọ̀ kó lé díẹ̀ sí <laughs> ọlọ́hún ọgbà yìí o torí pé ìmọ̀ lé díẹ̀ sí i hun lọ́nà míì bá bá ronú jinlẹ̀ rẹ̀ ń túmọ̀ pọ̀ ń ta kó ńgbọ̀ bá ní mẹ́wàá ni tí wọlé mi ó ṣe mọ́kànlá àyè bá a mọ̀ àyè bá a mọ̀ bó o bọ́rọ̀ tọ́ lọ́n ti rí nù ibi tó bá ní kéèyàn ó gbéde bọ́ọ̀ bá ti gbéde bẹ́ẹ̀ ọ̀lẹ́bi bọ́ọ̀ bá sì gbéde bẹ́ẹ̀ tó tún tayọ bẹ́ẹ̀ ọ̀lẹ́bi anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó fi hàn wá nù hadithi yìí pé kéèyàn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àṣejùnú ẹ̀sìn olùwọ̀bọ̀ farama nínú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kuma tẹ́ẹ̀fì mọ̀ pé gbogbo yìí táwọn dókítà ń wí fún wa lẹ́ẹ̀kan ni ẹ eh, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ anabi sì kìlọ̀ fún wa tó wọ́n ń darí ogun Hunayn bọ̀ wọ́n ń láti Hunayn njọ́ kan ntí wọ́n rí ní nǹkan ọ̀rọ̀ anabi wa ń pín gẹ́gẹ́ bọlọ ń ti kọ pé ó pín arákùnrin kan bá dìde inú àwọn ọmọlẹ́yìn anabi náà ni o sallallahu alaihi wasallam ẹ dákun ẹ farabalẹ̀ gbọ́tàn yìí ọba kọjú sí anabi sallallahu alaihi wasallam irú bẹ́ẹ̀ lómi náà bí ó ti ké the Quran says hadith number kìíní jọ́ máa takò àwọn àfa sunna lónìí ọba dìde àbú ẹni ọba fi kéwu kéwé kéwu o ẹ má gbọ́ yìí lọ́bẹ̀ o àmọ́ irun tọkùnrin yìí ṣe èèyàn gbọ́dọ̀ sí ọkùnrin yìí ti wá rò pé ní a òun ti mọ ẹ̀rí kan tí wà nábì ó lò láàrin yìí <laughs> sallallahu alaihi torí kí ló lè mú yẹn gbóyà kó dún wájú ànábì kó pé ya Muhammad i'dil fa innaka lam ta'dil mi ti ń wí fún ànábì náà nù àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni o nbẹnu Bukhari o nbẹnu Muslim o ẹ̀ẹ́dẹ́l fa innaka lam ta'dil wa Muhammad ṣe déédéé pẹ̀lú tó ń pin o ò ṣe déédéé inna lillahi wa inna ilayhi rajiun ẹ̀dàkùn ẹni tí ń wí ẹ yìí kìí ṣe ẹni tí ń ṣe jágbajàgba kí o ẹ̀sìn náà lọ́ba débẹ̀ o n ta fẹ́ kó yé wa nu o. No àmọ́ bí àwọn baba wọn lẹ yorùbá wọn ni ogun gire kọjá mẹ́rin bá sì kọjá ewé mo ní mọ́ kò sí kò sí bomi ma bọ́rọ̀ súnà ti rí nu má gungi súnà rẹ kọjá ewé má sì máa pẹ́gi súnà náà gun ọmọ kórí gi ọmọ mú gi gùn gùn à ń bọ̀ wá bẹ̀ wọn náà <laughs> kọ́ lè bá a rí so ká ẹ ṣeun. àmọ́ àmọ́ wa dọ́gbọ́n sí i àmọ́ àmọ́ pààrọ̀ asúnà náà èyí ń náà bá a mú bọ́ ọba wa gun gihun dákun má kọjá ewé kọ́ àjábọ́ ẹsẹ̀ <laughs> wà fà kò kò sẹ́sọ̀ kàn bọ́ ọba ti jábọ́. anabiwa muhammad sallallahu alaihi wa sallam arákùnrin tó gun gire kọjá ewé yìí mo ní kèé se ìyànjẹ gbèjègbè kèé se ẹni tí ń ṣe sí náà kìí ṣẹni tí tí ń farun gbọn ẹ̀sìn náà lọ bá a dé bẹ́ẹ̀ ó tún wá rò pé ah kọ́dà àwa yìí tún ti mọ̀ ju wa nẹ́bi lọ torí bò lè yẹn ṣe lè gbóyà kọ́ ma sọ fún anabi pé ẹ dé fa iná kalam tá a dé anabi ní wọ́n ìhàk sọ ṣe pọ̀ fẹ́ parun wọ arákùnrin yìí anabi ní ta ni ó ṣe déédéé bí mi ò bá ṣe déédéé <laughs> sallallahu alaihi wasallam ẹ̀mọ́ ọ̀gá wa Umar ibn al-Khattab Umar ní ìdánlì dákun yọ̀ǹda fún mi kí n yanjú eléyìí <laughs> ẹ̀kọ́ kan náà nù ọkàn jọ bí ẹ̀rín ni ọjọ́ bí ẹ̀rín ni ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ara máa ta Umaru Umaru ní tara ẹ̀sìn ya eléyìí ọ̀rọ̀ jẹun jẹun wo ni jáwọ́ yanjú ẹ àmọ́ Umaru ní yanjú yàtọ̀ wà lọ sọ fún anabi pé mo ti yanjú ara ẹ̀kọ́ tí àwọn ọ̀kọ́ lónìí mánu kí ni umaru ó wí ẹ̀dán lí anabi pàmìtì mi yọ̀ǹda fún mi bí ọba yìí ti sáyé anabi ó ní kọ̀ sáyé kọ́ a tún ní ma bí pé èsè tó ní ọ̀sáyé ọ̀gbọ́n tó wí ni gbogbo ẹ̀ làwa kúndùn rẹ̀ lónìí gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí bàbá ń ka sírọ̀tù nàbí yìí sallallahu alaihi wasallam àkànmọ́ ìtàn tá àkànmọ́ gbádùn tá a máa pariwo lásán níbẹ̀ àwọn ẹ̀kọ́ ẹ wele yìí lásán bẹ̀ ń ìdánilé ẹ̀kọ́ ńláńlá ni umaru ti gbà ó sì rí bẹ́ẹ̀ lóòótọ́ kèfèrí kan kọjá kéèyàn pa ànábì ọlọ́run sábòsí àbí <laughs> umaru eléyìí ọ̀ yẹ kọ́ wà nù mọ́sálásí <laughs> yá yẹn ju eléyìí kọ̀ yẹ ọmọ gbáyé ọwọ́ akọ́kọ́ sọ ta ni anabuwa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ anabi sèse bẹ́ẹ̀ anabi wa sọ fún pé laa má ṣe bẹ́ẹ̀ ńgbò <laughs> sì ti ní laa ni ó sì jókòó àmọ́ pé kódà ń bi tá a bá a dé lónìí báwọn dọ́kítọ̀ kakuri bá ní laa yóò tún á lọ bá dọ́kítọ̀ akóredé gbẹgbọ ẹ malam ẹ ń tó bá ṣe báyìí ẹ ń tó bá ṣe kíni wọ́n ti ṣe fatiwa kan fún o nígbà tí o ti rí ti ń fẹ́ lọ́dọ̀ ọ yóò tún lọ bòmí wàláyé ìpìlẹ̀ sínà ni. Umar bin al-Khattabi káfíyìn bàbá wọn. Umar anabuwa Muhammad sallallahu alaihi wa sallam wa ni ọ̀rí tí mo fi ní kò filẹ̀ anabi ló wọn ọ̀fẹ́ káwọn èèyàn ma wá sọ kí wọn ò ní marubélé ti yà yí wọn náà rí Muhammad ń pa àwọn èèyàn rẹ̀ sallallahu alaihi wa sallam ẹ̀kọ́ kan tó nù anabi a máa wo kí làwọn èèyàn ó wí sallallahu alaihi wa sallam àmọ́ kí làwọn èèyàn wí ò débi kí ẹ̀sìn ọmọ bọ́lẹ̀ mọ́ èèyàn lọ́wọ́ díẹ̀díẹ̀ wọ́n bua wọ́n bua ara àṣẹ tó ta padà sọnù wọ́n bua wọ́n bua lẹ́lòmíì fi gba èébú ọlọ́run tí ó fi dálì kìyàmọ́ kọ̀kùnlá bí ọlọ́run ọba bu káwọn èèyàn sá mọ́ ṣe kínni káwọn èèyàn sá ti bu èyí nǹkan wí ara àwọn àṣẹ tó nù. ní kúkúrú anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wá ní arákùnrin tẹ́ ń wò yìí o ẹni tó ikpọ́ lọ́wọ́ bá ń fi wá ìránṣẹ́ sí la nàbì ànàbì lóhùn nìkan kí ọmọ ẹbẹ láyé o hmm? òun nìkan kíkíni òun nìkan kọ́ àwọn kan ó tún wá àwọn kan ó tún wá àwọn kan ó tún wá ẹ wá wo bá ànàbì ti ròyìn wọn sallallahu alaihi wasallam ni yaqra'una al-Qur'an la yujawizu hanajirahum wa fi riwayatin la yujawizu la yujawizu yamurukuna mina diin kama yamuruku sahmu mina romiya anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni yakarauna alukur'an irú àwọn ẹni yọ pọ̀ kọ́ra wọn ma alukur'an ké wọn ma alukur'an ké ìyẹn ni pé ẹ̀sìn ẹ̀sìn ó máa bẹ lára wọn àmọ́ o kur'an yìí ò ní tayọ ọ̀nà fún wọn ibi tí ń jáde wọn náà lọ́ọ́ ma wọn ò gbàgbọ́ yé alukur'an karim ara àwọn asibabu tá a padà mẹ́nu bà tí máa fa àṣejù òun ni kéèyàn ó sì ọlọ́run gbọ́ kó sì kíni kó sì ọlọ́run ọba àtànẹ́bì gbọ́ ọ̀tọ̀ ní tọ́lọ́run ń wí ọ̀tọ̀ ní tóun ń tu sí ọ̀tọ̀ ní tànẹ́bì ń wí ọ̀tọ̀ ní tóun pé ó wí ọ̀tọ̀ ní táwọn afa sálàfù wí nù tíra ẹlòmíràn ọ̀ka tíra àwọn sálàfù ọ̀tọ̀ ní tí ọmọ tu sí. Si anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni wọn ma ké kurani kurani yìí ò ní tayọ ibi títí ń jáde fún wọn náà ẹ wá wo àpèjúwe mi anabi ni yamuruku na mina diin kama yamuruku sahamu mina rọmiya talọ ma ọfà bẹ́ẹ̀ bá ta ọfà sí ẹran bí ọfà ni èyí tó wọ ara ẹran tó bá lágbá tó hí tiẹ̀ dáadáa ṣé yóò dúró lára ẹran o ẹ kí ni ó ṣe yóò tó fò jáde ní lójú kejì ni anabi ni biiru wọn ti ma wọnú ẹsìn tí wọn tún ma jáde nu yọọ ma kí alukurani ọwọlé yàn yóò tún jáde padà yàn yín náà yamuruku na mina diin kama yamuruku sahamu mina rọmiya kódà nùrí wáyà mi anabi juwe wọn sọlọ sọlọ anabi ni gbogbo ntí ọba gun gèrè kọjá ewé níbi ìtẹ̀lé sunna náà níbi ìsìlámù anabi sọlọ ní tahkiruna salatakum inda salatihim nbẹ nu hadithi mi anabi ni kọdẹ yẹrẹ lomi nu wọn bẹ́ẹ̀ bá wọn ìrun yín pẹ̀lú ìrun rẹ̀ ni sọlọn ó sì gbàrún tiwa yìí nbi tí ó máa kírun farabalẹ̀ dáadáa dé àmọ́ wo ó ti ṣe kíni ti gun gíìnì ó ti wá rékọjá ewé kọlọ́nkọ́mọ́sá sọ wa mbẹ́ so nípa báyìí àwọn wọ̀nyí ni ẹ̀rí nínú alukur'an karim àti sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti jẹ́ ká mọ̀ pé àṣeyàn lè ṣe àṣejù níbo ẹ́ nínú ẹ̀sìn àṣeyàn lè ṣe àṣejù ń bi tẹ̀lé sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà lèyàn sì lè ṣe àṣetò àmọ́ tà àṣejù là á kọ́kọ́ ń sọ yìí tòrò ń lọ́rọ́ pọ̀ mẹ́ bàbá wa báyìí èyí tí mo wá fẹ́ kí n kó wa wọ́ wa dì mú tí ò ní jẹ́ pé akàngbọ́ wọn kàn ṣe wá sí ni kọ́dẹ̀ ni ọba fẹ́ lè wá máa kọ́ kalẹ̀ òun ni kí wá làwọn factors kí làwọn asbab kí ni causes kí ni máa fa kéèyàn ó gungi tán kó tún ṣe kí ni kó tún ré kọjá ewé kó pé ní àmọ́ lẹ́lẹ́sìn àmọ́ pé ń muhammad sallallahu alayhi wa sallam ńgbà bá tún fi yájú tá a tún díjú àbárí kó tún ti kọjá sunna náà ó ti bọ́ sí ó ti bọ́ sóko nǹkan mi ìyẹn ni bóyá ká mẹ́nu bá bọ́lọ̀ ń bá ní kí a lè wóògùn sáwọn nǹkan wọ̀nyí yóò dà púpọ̀ kò ní jẹ́ pé èèyàn máa gungi yóò tún máa rékọjá ewé ń di tẹ̀lé sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ náà àwọn asibabu yẹ àwọn sábàbí wọ̀nyí òun ni qillatu alfiqhi fi diin qillatu alfiqhi fi diin aw akhdhu alilmi ala ghayri nahjin salim òun ni kí àgbọ́yé ẹ̀sìn èèyàn kọ́ mọ wọn kó ṣe pé ní kèé ṣe pé pẹ̀lú mà lèèyàn fi ń ṣe ti ń ṣe ìtara tí ò ní ní ìmọ̀ nú ní gbẹ̀yàn ṣe ń tẹ̀yàn ṣe sẹ́rí léyìn o ìmọ̀ ní ọ sọ fún ọ pé ah, ẹ dákun bí tá a bá dé yìí o ti dé ẹ o ti dé àlà rẹ̀ tí ó bá ti sí mọ́ ni wàláhi lazim àwọn àlùfáà ṣàlàyé rẹ̀ èyàn ò ní mọ̀ ògùn ò ní mọ̀ lójú tiwa lójú tiẹ̀ ti kọjá yìí gbogbo ìdáwà ń wí àwa gan la ẹ̀ ṣe é tó òun tún máa wò wá ń wò pé òrí bí irú ìtẹ́lẹ̀ wílẹ̀ gan gbé òrí rà dr kakuri náà wàlá bí ó ti jọnu kí wàá ní máa jẹ́ kéèyàn mọ̀ téèyàn ó fi mọ̀ pé a ah, ó ti dé ó ti dá àlà tọ́lọ̀ tà nẹ́bí fẹ́ kó dúró òun ni kéèyàn wá mọ̀ ń pẹ̀ sìn ẹ dákun nípa báyìí arọ ń kálukú wa o àwọn àmàkà ń bẹ nú ẹ̀sìn tó yẹ pé dandan ni àpé túláàsì ní kónkálukó di doctor bí àwọn eh, doctor kakuri nò kéwu àà ah, àwí ah. bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kò lè rọrùn bẹ́ẹ̀ ńgbà kónkálukó bá di dọ́kítọ́rù nò kéwu ta ni wọ́n kọ́ mọ́ àmọ́ àwọn ẹ̀mọ̀kan bẹ tó dandan òun ni màtí yẹn gbọ́ kí lọ́lọ́run wí kí lànàbí wí yé ẹ dákun túláàsì ní di irú màbá yìí ọ̀pọ̀lọpọ̀ máa wá béèrè pé ní ah, a fẹ́ kéwu a fẹ́ kéwu a fẹ́ kéwu bẹ́ẹ̀ yẹn bá wá kéwú náà ẹ dákun ṣé ẹ̀yin àgbàlagbà ńlẹ̀ yorùbá kẹ́ ẹ ní ìjọ́ tá gùn kí a kan ọ̀run ẹ̀yin ó ṣe wá wọlé kéwú lónìí tí ó fẹ́ graduate lọ́la ẹ̀ torí pé nbí tí àdánwò yìí dé lónìí ọlọ́nkọ́mọ́sá wo àrùn kálukú tí ń ṣe wá san ó ti bá àwọn ẹlòmíì débi pé tẹ́ ẹ bá sọ fún un pé màmú málìkì wí báyìí ni yọmọ wòyìn báyìí ni. ẹ eh, Málíkù nígbà tó a jẹ Málíkù ńkọ́ àbí ẹ tiẹ̀ dákọ Abu Hanifa kámẹ́tì ẹ̀ tí wàá sọ pé àwọn afa tí tí ọ̀ tiẹ̀ jìnnà tó àwọn wọn ni inú inú tó a fẹ́ pàkíyèsí wa sí ni pé ima ìrìn àjò tó gùn ni o òun ni ẹ̀rí nu ẹ̀kọ́ tọ́lọ̀ ní kí wọ́n kọ́ àwa níbi tá a ti kéwú ní Saudi. bẹ́ẹ̀yàn bá bi ẹni ó kù lágbà àfa ní ilẹ̀ Saudi lónìí tí wọ́n jẹ́ mufti baba alusheikh àbí bí wọ́n bá bi baba pé fíìlì fọ́ọ̀mù yìí àfa ni ọ́ àbí tọ́lébùlẹ̀ ẹlímì kí ni baba ọkọ bẹ́ẹ̀ mo sọ pẹ̀lú ìdánilójú ni ntí baba ọkọ ni pé ọmọ kéwù ni mí o wàláì àwọn fi tírèèni ara wọn wọn fi tírèèni kọ́dà gbogbo àwa tá kéwù lọ́dọ̀ wọn náà ẹ̀ ẹ̀ dàáfà o èdàfà o téyìn èké gbogbo kéwù tẹ wọn máa sọ fún un pé èdàfà o sẹ́rí tí eléyìí bá ti wà ńlá ká yíyan èyàn ní ti gbé rẹ̀ sípò pé a báwọn máàlì kì í ṣe gbọ́ yé mi náà lè gbọ́ yé kí ni ẹlòmíì ni wú ìsàbù hànífà wàláì mo ti rí èyí ń kéré mo ti rí ẹni torí nẹ́ẹ̀tì tó kọ́ síta sọ fún pé Ibn Umar wí báyìí ó ní wú ìsè Ibn Umar sọ abẹ́ ànábì. So, <laughs> sallallahu alayhi wa sallam wàláhi làdí wú ìsì ibn umar òun bá yín sọ̀rọ̀ pé anabi wí ẹ̀ ń sọ fún un pé ibn umar <laughs> ibn umar tó bá anabi gbé tó gbé díẹ̀ tó máa ti ń wí ìwọ́ tó ipá rọ̀ bá ni <laughs> kọ́dà ẹlẹ́sìn ni níta ń sọ náà nínú àwọn tó ti gungi rí kọjá ewé ni òun ní pé ẹ dákun gbogbo àwa tá à ń kéwu ìmọ̀ yẹn ń lọ lé kéwu mọ́dúrásà ni à ń ké níbì kan ni a ní èdè àti jẹ́ kíkiní wọn kọ́ wà nù àṣà tiwa náà kí ìtẹríba ìtẹríba kéèyàn ọmọ mọ̀ pé wọ́n fọ́ kọ̀kú lè rí ẹlímẹ́n àlìm àbí bí àwọn afa kan nú àwọn afọ jọ̀gbọ́n ó ní amọ̀gbìn wọn láàfọ olórin mọ́ ó ní alim ta ṣe an wọ̀gá bàtà ànká àṣìá وكل من يدعي في العلم معرفة علمت شيئا وغابت عنك أشياء èyí ni ó jẹ́ kéèyàn ọmọ mọ̀ pé ńjọ́ tí wọ́n bá ní a bí kinní yìí bẹ́ẹ̀ ti wù yìí kò sì bá a mú báyìí báyìí ni àwọn àlùfáà tó tún mọ̀ jẹ̀yìn lọ́tù yóò tètè ju ọ lẹ̀ àmọ́ bá ti gbéra rẹ̀ sípò pé àgbàfà làwa náà kọ́dà bọ́ sọ́ọ̀yàn nù ó ti wúwo lára ẹlòmíì débi pé kó ṣe fatiwa tí wọ́n mọ̀ pé ọ̀dà nísìnyí ó sì padà wá rí i pé n tó ń wí ni ọ̀dà ó ṣòro láti padà wí fáwọn èèyàn pé ìta wí lánàá wọn o kò rí bẹ́ẹ̀ mọ́ kí n lò lè wí sí ẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá mi tá anabi ń fáwọn èèyàn pé kúntù nàháìtò kún ẹ́ èmi mo ti ní ẹ má ṣe nǹkan báyìí mọ́ o àlá ẹ má ṣe é nìsín kí ló kí ló kí ló tiyàn lójú mẹ́ẹ̀ tó wulẹ̀ dáná sí rẹ lọ́run lálìkì àmọ́tọ́ lọ́wọ́ wa ní ó di èèyàn báyìí tó lo fatiwa bú tó ṣe gbogbo wọn lẹ́sẹ̀ rẹ̀ sì ń bẹ lọ́rùn yàn ń bẹ nu hadithi bẹ́ẹ̀ fa ismuhu alaladi aftahu anabila ni ọba ṣe fatiwa kí fatiwa fáwọn èèyàn táwọn èèyàn ń lò ẹ̀ṣẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn ẹni ó ṣe fatiwa hàn àmọ́ wọn náà má wàá fatiwa lọ́dọ̀ ẹni ó ti mọ̀ pé wíkú yìí ni ń wí o kàmá gé lọ́tọ̀ àtòsí báwọn ma wàá fẹ́ ẹnu lọ ọ wàá fi àwọn àfọ̀nsún náà lẹ̀ pé àwọn yìí ni wọ́n le ni wọ́n le ìwọ náà wàá wá fájú wọ́n dẹ̀ lọ ọlọ́run rà níyàn rẹ tó fi lọ o òun ó jìyà kó ṣe fatiwa ọ dẹ̀ fún ọ ìwọ náà ó sì jìyà pọ̀ wá ọ dẹ̀ lọ wákìlọ́ lọ́wọ́ àtànàbí fẹ́ gbogbo ẹ ní islam wasatu ní àárín lọ́wọ́ láàrin méjèèjì kò sáṣe kò sí sí kínní kò sáṣe tó nípa báyìí àkọ́kọ́ nínú àwọn factors tí mo rò pé bàbá mójútó ọlọ́run ó jẹ́ kí ìmọ̀ gúngéré kọjá ewé kódà bàbá la fẹ́ tẹ̀lé sunna nabi náà sallallahu alaihi wasallam yóò máa dínkù tí ó fi padà tán yanyan láwùjọ wa. ẹ̀rẹ́ kejì mo ti mẹ́nu bàálẹ̀ kankan wa lọ bẹ̀ tààrà nísìnyí isahatu fahmi nusus kéèyàn máa kéwú kíkéwọ́ máa wí nǹkan kíkéwọ́ máa wíru kéèyàn máa túrú kéwú ń wí irú òun sì ń wí irú inú àwọn tó lè fa kéèyàn máa kọjá àlà ni kó máa ṣe àṣejù. ẹ wo kọ́dà eléyìí náà ṣe ń tọ́ bẹ̀rẹ̀ inú àwọn àgbàfà mùsùlùmí alimami ibn al-Jawzi kèé ibn al-Qayyim abul faraj ibn al-Jawzi. al jawzi tó ṣe tẹ̀lébíṣu iblis tíra yìí máa ń wí fún àwa tó lábúlé ní mẹ́dàkùn ẹja kà tẹ̀lébíṣu iblis àwọn ọ̀nà tẹ̀sù máa gbà wọlé sí yàn la Ibn Jawzi ká débi pé orí wa fa àwọn ọ̀nà èṣù tó lè gbà wọlé sí ọ̀la ni orí wo tó ń ṣiṣẹ́ ọwọ́ àwọn ẹlẹ́kùn èṣù ni gbogbo ntẹ̀yìn bá lóun ṣe Al-Imam Ibn Jawzi wa pín ní báàbù báàbù pé tẹ̀lébíṣu iblis àwọn ọ̀nà tí ṣètọ́ ni fi máa dọ̀rọ̀ ọ̀rú máa yàn lójú. Ibn al-Jawzi lọ sọ̀tàn kan ńgbà tí ń sọ̀nà àwọn ọ̀nà tí ṣètọ́ ni fi ń wọlé sẹ́ni tí ń kéwú ẹni tí ń ṣe kíni ẹni tí ń kéwú ara ẹ̀ ní kéèyàn ọmọ gbọ́ kéwú yé. ọlẹ́nìkan fáì mẹ́yẹ ọdún àfáà hadithi anabi wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n anabi kọ́ alḥilaku qabla sọlaati yawmal juma anabi kọ́ ká máa pé suuru jọ pé àtúnkójọ afẹ́ ṣe wa afẹ́ dánilẹ́kọ̀ọ́ ni abafẹ́ nígbà tásìkò jimá bá ti ń dé níjọ́ jimá nbẹ nu hadithi bẹ njọta afa ti ka hadithi yi ntọhun kaasi ni pé anabi kọ́ alihaliku ẹn kọbila <laughs> sọlaat bọ́ba ti dijọ́ jimá o anabilẹ̀ yọ gbọ́dọ̀ fari ma ti yẹ kírun ẹ̀dàkùn kí ló jọra wọn nu méjèèjì bẹ́ẹ̀dẹ̀ larubawa sì ti rinu harafi wọn ò lé o alihaliku alihilaku bákan náà là á kọ́ wọn kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tíra jọ̀ ń wẹ̀ sí wọ́ afa bá ń ṣe fatiwa fáwọn èèyàn ọba ti rẹ nìkan tó fẹ́ fari pé fatiwa ń bẹ ńlẹ̀ dòní làwọn bòmí ìgbéwọ̀n ìfarijọ́ jimá o. <laughs> alimami ibn al-Jawzi ní láì mẹyọ ọdún náà ẹsẹ wàá rí yàn wí fún pé akramakumullah àhílákùlà nẹbi wí àmọ́ àfa yọ jẹnu àwọn tí ma la gidi al-Jawzi ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọba yà dúpẹ́ fún ẹnì ìjà ó di ọdún báyìí tóun ti ń tú báyìí fáwọn èèyàn èmi gan wá rí experience kan láwùjọ wa ń bì tẹ́nì ní jẹ́wọ́ fún mi báyìí inú àwọn ọ̀rẹ́ mi ni kódà dókítà lẹ́ni òun náà nínú mà àfa ńláńlá ni aya kan bẹ nù suratu suratu hud nbitọlọ ti sọ̀rọ̀ ta nabi nuhu aleyhi salam olùwàlà pa nabi nuhu láṣẹ pé kulnahmil min kullin zawjayn ithnayni wa ahlaka illa man ẹ eh, illa man sabaqat aleyhi afa habibu jidideni illa man sabaqa alayhi alqawl kulna ihmil min kullin zawjayn ithnayn wa ahlaka illa man sabaqa alayhi alqawl. ẹni yìí awàpọ̀ ńjọ́ kan lé mi kan àwọn kan wọ́n á jẹ́wọ́ fún mi pé for many years àbí bẹ́ẹ̀ yẹn ilé ìbò ti ní for donkey years gbogbo ìtọ́ bá rí o pé àìmọye ọdún ní ń jẹ́ bẹ́ẹ̀ ntòun kà ń bi àyà yìí asọ́tọ̀ ni ntọ́lọ́hún wí mbẹ́ àfa. mo níbo lọ́jẹ́ ó ní gbogbo láti kéke tí wọ́n ti lọ́dọ̀ dáadé wọn lòun ti kọ́ kéwú láti gbà tóun ti ké tóun sì fi dàgbà yín náà ntòun máa ké ń bẹ̀ ni pé ọlọ́run wá pa nẹ́bìnú hù láṣẹ pé mú méjì. méjì nínú gbogbo àwọn ìran nǹkan nígbà táwọn náà nígbà nàbì ní wọ ọmọ ọkọ̀ ojú omi. wa ahlaka illa man sabaqa alayhi olúwa wa pa gbogbo àwọn tó kù rẹ́ àfàwọn tí ọ̀rọ̀ wa ti gbáwájú lórí wọn ahalaka ahalaka tóun tú ní túmọ̀ kínní fẹ́ẹ́lù bẹ́ẹ̀ ntọ́lọ̀ ń sì wí ni mudọ́fún wa mudọ́fún ilayhi ayé wa khudh ahlaka àwa tá à ń kéwu sí ó ti yé ẹ ahlaka àti ahlaka kọ́dà arafi sẹ́mi pé tẹ̀ kan hilaku haliku wọ́n wọ́ kan lókè wọ́n wọ́ kan dómọ̀ ẹ ẹ lè gbé bọ́yà ẹ ọ excuse èèyàn lè sì gbọ́ lóòótọ́ eléyìí arafi wọn ò yàtọ̀ wọ́sẹ̀ lé wọn ò yàtọ̀ bákan náà wọ́n wọ́ ọ àyè kan náà wọ́n sì ń bẹ nínú alukur'an kẹrìmù kẹ́ gbé wọ́n yọ̀ kan síwájú wọ́n fi kẹ́yìn afa yìí ni for donkey years nítorí máa tún ni pé ahalaka ọlọ́run wa pa wọn rẹ bẹ́ẹ̀ kí lọ́lọ́run sì ń wí àwọn ará ilé rẹ̀ ẹ dákun kí lọ́ jọra wọn nu méjèèjì kí lọ́ jọra wọn nu méjèèjì kò jọra wọn ha òun ni pé kéèyàn má jọra rẹ̀ lójú ẹni yìí wàláyé onímọ̀ ni ó sì dó lóòótọ́ pé àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àjọ táwọn tó wá a ọlọ́lọ́mọ ẹyọ ọdún táwọn ti ń ké kínní ìbáwọn ti máa ké nu. ajẹ́ pé tíru eléyìí bá pọ́síbù ẹ́ àfàpèjúwe tó ti jìnnà àfàpèjúwe tó súnmọ́ ìtòsí. ajẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń kéwú nígbà míì ẹ ó ṣeé kó sì kéwú gbọ́ o. níjọ́ oníyìn. ní ìtí ọ̀pẹ àwẹ̀ ń bọ̀ ẹ̀yin náà wà ń bẹ̀ ń jọun a wà ní ìjókòó kan irúbá ti ké kuraani ń bẹ̀rẹ̀ yìí a ké kuraani ń jọ náà ẹ ti rántí àwọn inú àwọn tó lábòlẹ̀ ẹ̀mí ló mú tíra kan wá tíra náà jẹ́ ta àfa wa àfa bakar abu zayd inú àwọn àgbà àfa wa ni wọn ni ah, baba bakar abu ti ní bídíà ni kéèyàn máa fi kuraani sí de. Si ìjókòó kódà àwọn ó sì ṣe photocopy rẹ̀ wá mo ní wọn mú wa a ah, bí a bá ti rí láwọn afa wa tí wọn fọnà mọ wa ah, àwọn gíga gíga yẹn ọba gidi ṣe ń bi sunna èyí ò wulẹ̀ ká bùkún ni lérí ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run jẹnẹrali má la gidi ìwọkọ lẹsìn wàlá ìwọkọ ní bọba ti tẹ Ọlọ́run lọ́rùn òní ò ṣe àmọ́ ńgbà tí mo padà wá kà á tí mo tún kà á mo wá rí pàṣẹ gbọ́ ti wọ inú táwọn gbọ́ yìí ó dùn mí ìrántí mú mo fẹ́ mú tíra náà lọ́wọ́ wá bíi ntí baba sọ bẹ́ẹ̀ ọjọ́ ntáwa náà ti ń wí kí là ń wí ni pé ní ntẹ̀yìn bá ti sọ ọ́ di pé ẹ gbọ́dọ̀ má fi kuraani bẹ̀rẹ̀ rẹ o èyí ń lò lè di kíni lò lè di bídíà kálímà kan péré ni baba bakar abu zaidi fèrè fáàsì ru tuma yìí ẹni yìí kan wo tiẹ̀ ni wọ́n kò fi èsì kálímà ni baba ni walitizamu dhalika kéèyàn ó ṣe kíni kó dun ni má ṣiṣẹ́ bẹ́ẹ̀ àmúgbà wo gbé ó baba ni èèwọ̀ tiẹ̀ ní gbogbo ẹ̀yin àfa wa ẹ̀dá kun baba ti fẹ́ ṣèjọ ẹ̀ má kékeré ní bẹ̀rẹ̀ mọ́ o bẹ́ẹ̀ tí baba sì ń wí alihamudulilayi sọ wá jọ ń ta wa náà tí wọ́n ti kọ́ wa tẹ́lẹ̀ ni pé kìí ṣe dandan o kọ́dọ̀ da bọ́bá da àwọn àárín kan bíá lónìí àní fi kurani bẹ̀rẹ̀ alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah àti bẹ̀rẹ̀ náà nù bẹ́ẹ̀ yẹn bá wa bí wa gbẹ̀ kí kuran gba kìí ṣe dandan náà ló já filẹ̀ lónìí kó o fi mọ̀ pé bàbá <laughs> ṣe yíwọn náà kọ̀ lẹ́sẹ̀ nù anabi máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bá anabi bá ń ṣe nǹkan kan gbà kan bọ́bá yà anabi ó filẹ̀ ẹ́. Eh? kí wọ́n bá a mọ̀ pé a ah, bẹ́yàn bá fi ilẹ̀ kọ̀sẹ́ lọ́hùn o àṣẹ̀ǹtì bàbá náà ń wí nù tíránù hmm? eh, ìrántí o kọ tíra yẹn nísìnyí bọ̀ photocopy rẹ̀ lẹ́nu ṣe wá bọ̀ tíra bàbá bákàrà bóṣe é gan ni. nípa báyìí àwọn examples mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jẹ́ ó yé wa pé nínú tó lè fa kínni tó lè fa ìsàsejù ègún gèrè kọjá ewé ń bí bàbá la fẹ́ tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alaihi wasallam òun ní kínni òun ni kéèyàn ka nǹkan kọ́ máa gbọ́ nǹkan mi yìí ń bẹ nínú àwọn factors tí máa fà á òun ni su'u dhanni bil ulama su'u dhanni bil ulama kéèyàn máa gbèrò bú sáwọn àfa kéèyàn láàkì trust in ulamas kọ́mọ̀ nígbọ̀kànlé nínú àwọn àfa anabuwa muhammad sallallahu alaihi sallam tó ti fi dá wa lójú àwọ̀ dáwùtú ẹ̀ àfa ọlọ́run kò ní tán lórí lẹ̀ anabijọ́ dá wa lójú bẹ́ẹ̀ pé ẹ wa àsìkò kan wà wà tí ò ní sáfà kan tí ó jẹ pé tọlọ́run àti tànẹ́bì ní sọkọ̀sọ̀fẹ́ nù rẹ̀ kò ní sí tálíkì amòfìdé èyí ń lọ yẹ kéèyàn ó gbé sílẹ̀ aka rẹ̀ ńjọ́ tí wọ́n bá túmọ̀ kùránì àyà kan àbò túmọ̀ àdìsí kan àwọn sálàfù a máa bira wọn pé tá n tu bẹ́ẹ̀ rí inú àwọn tó ti lọ inú bẹ́ẹ̀ bá lóun jẹ́ sálàfì èmi máa challenge wọn ìtumọ̀ sálàfì yà ni pé èmi bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà wa ní Madina bí wọ́n bá ń kọ́ wa tí wọ́n bá tí wọ́n bá tún kankan fún wa nù kéwù tí wọ́n bá ní a béèrè béèrè bàbá wa rẹ nìkan tó wa bí wọ́n pé yà Sheikh ẹ̀dá kan akramakumullah kíní ò lè tu báyìí ni èyí tí wọ́n bá rí i pé make sense wọ́n wà ní ah bó o sì ṣe wù yìí ó lè jẹ́ bẹ́ẹ̀ àmọ́ àti rẹ̀ nìkan kó tu bẹ́ẹ̀ nù àwọn sálàfù torí náà ní sùúrù má ti máa wí òun kì í fáwọn èèyàn inú ti ń jẹ́ sálàfì yanu bí yẹn bá máa ti ń jẹ́ kíni pé sálàfì ni mí mo wá padà gbọ́ létà késẹ́ẹ̀tì baba Albani rahimahullahu ta'ala àbí ẹnìkan dáwọ́ ju gbà fà sunna gidi baba Albani baba Albani ń dáhùn béèrè ńjọ kan wọ́n ń dáhùn béèrè wọ́n ń dáhùn béèrè ẹnìkan wá bí àwọn náà ń ru ìbéèrè tí mo ní àwọn èèyàn máa bí àwọn afa wa Madina yìí wípé ya sheikh pé bẹ́ẹ̀ ṣe tú kínní èèyàn ṣe ẹ ṣe tú báyìí ṣe èèyàn lè tú bẹ́ẹ̀ náà sọ́ba mu akramakumullah kankan baba wa dákẹ́ ah, baba ni ó lè jẹ́ bẹ́ẹ̀ àmìmí náà ti rò bẹ́ẹ̀ mo wá wá wá wá kí n rẹ́ nìkan tó ti sọ bẹ́ẹ̀ nú àwọn sálàfù ìrì ni òjì ń tu bẹ́ẹ̀ fún yín ọmọ yìí bá ní nígbà táwọn bá tu tẹ́yìn sì rí ẹ̀yẹn tu àfa ni wọn àfa lẹ́yìn náà <laughs> irundalomi náà mọ̀ wọ́n gbé humri jaalu wà nánu ri jaal àfa ni àfa làwọn náà ìbáwọn bá tu ẹ̀yẹn tu ẹ wo hekima tí baba fa yọ baba Albani wa ni a o ṣeun sórí èmi ò ní tu baba Albani ẹ wo ọ̀rọ̀ ta ló mọ̀ pé pilẹ̀ ń ṣe Lárúbáwá bí wọ́n bá sọ jáde ọmọ Yúróòpù baba Albani ìlú wọn ni wọ́n fi ń pè wọ́n ní Albani Albania ló kọ ìlú wọn ní Yúróòpù àmọ́ láti kékeré wọn ò fẹ́ mọ Lárúbáwá láti bí àwọn ọmọ kéékèèké báyìí ni wọ́n dàgbà sílẹ̀ Lárúbáwá ni kò sí tí wọn ò mọ nù Lárúbáwá wọ́n tún wá mọ kéwú bẹ́ẹ̀ tí wọ́n gba ayé gbà pé wọ́n mọ kéwú kíru bàbá yìí ó tún máa wá sọrú láńgbèjì yìí bàbá ní ọmọ títí ẹ máa jẹ́ kémi ọmọ ṣe sí i tí n bá ti rí i pé sọ̀hábẹ́ kan tún nǹkan báyìí àbí tábìlì kan tún báyìí ni pé sọ ọmọ pé pilẹ̀ mi èsè Lárúbáwá ẹ̀rù máa bà mí kọ́mọ yìí pé ó jí mọ̀ mi ẹ̀jẹ̀ àìsí lárúbáwá ara mi kọ́mọ yìí pé òun lọ́fẹ́ jẹ́ ń gbọ́ ti Albani àánú arábíkì gbà mí. <laughs> Allahu Akbar baba Albani nù. No. شيخ محمد ناصر الدين الألباني محدث العصر بلا منازعة ẹni ọlọ́run bùn ní ma hadithi lásìkò tiwọn tí ò ní tààfin wáyé ọlọ́run ò tí ì pé kẹ́nìkan kọjá wọn bẹ́ẹ̀ yọba pẹ́ gan wọn lókun àtàwọn alárúbáwá náà gbà bẹ́ẹ̀ irú bàbá yìí ni wọ́n á sọ pé bí n bá tí ì rí kí pépé sọ abẹ́ kan lójú bẹ́ẹ̀ <laughs> àbí kinní kan àǹtàbáníkà bí common sense wa á rí a lot of sense sínú táwọn bàbá yìí ń sọ ẹ̀yin lẹ́jọ́ kó wájú mi yìí lẹ́ ń gbọ́n tí ń wí àbí bí ẹ bá ṣe páyé tó ti rọrùn tí ẹ pé ní bí mo ti wí gẹ́lẹ́ yìí bẹ́ẹ̀ bá ti láfa àmúyò fún yín ní kẹsẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà lẹ́nu òun náà kọ́ra bẹ́ẹ̀ mú lọ ìlú èbó ẹ àbí bẹ́ẹ̀ lòun náà gbọ́ níbi ayé rọrùn dé nísìnyí ara àwọn ọmọ yín kan tó gbé mú ìdí ó wá wà ní UK nísìnyí ó wá pè mí jọ ní olóhùn gbọ́ lẹ́kítọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì lẹ́kítọ̀ mi ni. òun sì ń rẹ́rìn òun wá ń sọ fáwọn yẹn pé ibi tó ń gbé dàgbà nù ó ní mo wá fi gàlíkì sàpèjúwe <laughs> òun wá ń júwe gàlíkì fún wọn ní UK <laughs> bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìrìn àjò bolè yẹn ti lè dírun kù lásọ débẹ̀ mo ní jọ̀ ń gbà táwa wà mú ìdín ní kéékèèké bá a bá lọ mú mi ń ẹ́ tá a bá lọ tọrọ fúnra kọ́ ọlọ́ọ̀lọ́rin <laughs> àwọn ẹ̀yin àwọn ọgbà pa àwọn bẹ́ẹ̀ lọ́rin gbà wọn ẹ̀rágun sẹ́yìn lè wí wọn máa ń gàlìkì nísìnyí táwọn yẹn ń ṣiṣẹ́ station tí wọ́n wá rẹ́ǹtì ilé gàlìkì àbí <laughs> ntí mo fi ṣe example ń gbà wọn nù onígbò wọn á gbọ́ débi wọn á pé gba bẹ́ẹ̀ pé àwa gàlìkì nì ntí mo fẹ́ sọ ni pé tí ì bá ṣe pérú bẹ́ẹ̀ tọ́ba yẹ pé níbo ti rí ń dọ̀hún pé àfa abẹ bá délé lẹ́ lọ wí fáwọn yẹn pé ntí wọ́n wí nì ntí wọ́n wí nì tẹ́ẹ̀sì kákalẹ̀ àbí àfa náà lọ wí fún àwọn èèyàn ẹlòmíì ẹ̀yìn ọdún méjì wọn tó bí pé kí lalaro wí njọba yìí lẹ́yìn ọdún méjì lẹ́yìn ọdún mẹ́ta ń tẹlomi kódà lẹ́yìn ọdún mẹ́wàá ẹ̀rọ kan ṣe ó ṣeé ṣe kó rí gbé kalẹ̀ hundred percent mi jẹ́ ń wì í aha ni mo fi ní àárí sẹ́ǹsì ń bẹ wọ́n ń sọ àwọn tó jókòó ta nẹ́bí sallallahu alaihi wasallam wallahi àgbọ́yé wọn à lè fi wé tiwa èèyàn máa sọ àwọn ọ̀rọ̀ ń gbà míì nínú Lárúbáwá ń pè ní siyak àwọn olóyìnbó ń pè ní context bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ńgbà míì bóyá bínú sọ ni abẹ́ rẹ́rìn sọ ni ó mọ̀tòmọ́ rẹ̀ jáde ìgbé ńgbà wọn wí nǹkan báyìí ṣé wọ́n rẹ́rìn ńgbà wọn ni ẹ́n àbí kíni àbí wọ́n fajúro èyí wọn ni ó jẹ́ kí ẹ lè comprehend kíni ntí wọ́n fẹ́ wí ah ńgbẹ̀yìn bá ní ngbà àbí eh? bí a kọ́ra wọn ni ngbà wọn ni gini ngbà àbí a ngbà mi ò bá rẹ̀ lajọ ń sọ ẹ ẹ ngbà àbí àjí ngbà ẹ ṣe kọ yàtọ̀ bẹ́ẹ̀ yẹn bá wa kọ́ kalẹ̀ wọ́n kàn kọ́ ẹni gbi e sẹ́yìn ma gbi báyẹn yẹn ọmọ kéèké ni ẹ ké gbi mọ́ abedi gbi tọkọ ẹni jẹ ni ni ní gbíhá kìí ṣe ẹni o ní gbíhá ìwọ tó o sí ń ń wí ńgbà lè di ńgbà lọ́dọ̀ jẹ ńgbà sì lè di pé ńgbà lọ́dọ̀ jẹ bó ti rí gan nu a lè fi kọ ọ a jìnnà sí wọn ọlọ́run tó sì mọ̀ọ́mọ̀ tọ́ láwọn ni wọ́n bá nẹ́bí gbé má dọ́lọ́ lẹ́bi gbé èsì tó gbáǹsọ abẹ́ náà wọ́n mọ̀ gbáwájú ọlọ́run ló tó bẹ́ẹ̀ kọ́ra gbélé ta wá ń wí alukurani wá jẹ́rìí sí olùwọ́ba ni wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannam aya sabilil mu'minin ẹni ó bá tẹ̀ mi tó yàtọ̀ fọ́nà àwọn mùmìnì àwọn wo ni mùmìnì ń jọ́tà yà yìí sọ̀kalẹ̀ àwọn ọ̀gá òun ni Abubakar Umar Uthman Aliyu àti gbogbo àwọn sọ̀hábì anabu Muhammad sallallahu alaihi wa sallam àsọlọ̀ ngán ni ká tẹ̀ lọ́nà wọn wa yattabi ghayra sabili sẹ́mi pé bí mùmìnì tiwa yìí lọ́dẹ̀ àwọn ilé ìbò by extension ni àwa ni mùmíní by eh, by extension àwọn kan ni mùmíní tí ọlọ́run dájú ọ̀rọ̀ kọ́njọ́ náà wa yattabi ghayra sabilil mu'minin ẹ dákun n ta fi yà lọ gbogbo bíi ni pé àsìgbọ́ máa fa kéèyàn ó ṣe kínni kó kórè kó gungire kọjá ewé pàtàkì jùlọ bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá gbèrò bú sáwọn àfa tó yẹ pé ní ìwọ náà ti wá dondo hum rijalun wa nahnu rijal kódà inú àwọn ọ̀rọ̀ téèyàn fẹ́ lè má ma ṣe hikaya rẹ̀ tá à ń gbọ́ ńlẹ̀ wà yìí lónìí ni pé irú èyí tí mo wí fún yín lẹ́ẹ̀kan wíìsì ibn Umar wíìsì Abu Hanifa ìbọn náà gbọ́ yé lèmi náà gbọ́ yé alẹ́ lomi ti bá tiẹ̀ débi pé bẹ́ẹ̀ bá ní sáríwò hadithi ni tí Ibn Hajar ṣe pé kí lòun fẹ́ fi ìtumọ̀ Ibn Hajaru ṣe Ibn Hajaru gbàgbọ́ yé àdìsí òun náà gbọ́ yé ni gbogbo eléyìí yóò jẹ́ kéèyàn sọnù torúkọ àwọn àfa àwọn yìí bẹ́ẹ̀ yẹn bá pẹ́ gan lókùbọ́ tiẹ̀ pẹ́ gan ẹ̀gán máa jẹ́ tiẹ̀ ní sẹ́rí bí ìgbà ṣe ń jìnnà sí òun ni àsìgbọ́ máa pọ̀ àwọn sọ̀hábì anagba Muhammad sallallahu alaihi wasallam àwọn máa ń gbà àti ń gbà. <laughs> n gbẹgbẹ lójú wọn la nẹ́bi wí bọ́ba ti di pé àwọn tó tẹ̀lé wọn ò lè yàtọ̀ díẹ̀ àwọn tó tẹ̀lé wọn ò lè yàtọ̀ díẹ̀ èyí là fi ń pa kéèsì wa eléyìí àyà lọ bí àṣẹ ètò náà àyà lọ bí kíni àṣẹ ètò ọ̀pọ̀lọpọ̀ fáktọ̀ yìí ó bá àwọn aláṣẹ jù mu ó sì bá àwọn aláṣẹ ètò mu ọ̀pọ̀lọpọ̀ lónìí náà ni wọ́n máa sọ pé ah, wàhálà yín pọ̀ ah, ẹ bẹ́ẹ̀ tẹ̀ níbà nẹ́bi ti ṣe é nu ṣe ayé ànẹ́bi la wà yìí ni sallallahu alayhi wa sallam ayé anabi la wa wa o <laughs> àbí ẹ̀yin ò gbé ayé anabi mọ́ ayé anabi lèmi fẹ́ máa gbé <laughs> sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí wọ́n bá ń wí fún un pé báyìí ni Abubakar gbọ́ àyà yíye báyìí ni Umaru gbọ́ yé tí wọ́n á gbé inú nígbà tó ní àwa lè gbọ́ yé lọ́nà bòmíì òun náà ṣàṣe tó kọ́dà bí ó ṣe kínni kọ́dà bí ó ṣe àṣejù nípa báyìí nínú àwọn factors nìyẹn tọ́ nínú àwọn tí máa fà á awatifun bila ilmi fahu fahiya awasif afa mi kan Madina lọ sọ bá fún mi pé gbogbo awatifu emotion kéèyàn ó ní tara tí ó ti sí janu ìmọ̀ ń bẹ̀ tí ó kó ń janu gbá ah, ẹ̀dá kan wọ́n ṣe <laughs> wọ́n ṣe báyìí yóò di kíni àwa sífù yóò díjì ńlá ni yóò wá gbé òun nìkan kí yóò wá gbé yóò gbé gbogbo yìí tẹ̀ bẹ ní ẹgbẹ́ rẹ̀ náà ẹ wo gbogbo eléyìí tí à ń witness lónìí kéèyàn lọ nú mọ́sálásí hmm? káwọn èèyàn sàláwà kùbárù káwọn kan sì wọlé lẹ́kùn àtẹ̀yìn kó sínú àbọ̀n fún gbogbo àwọn tí wọ́n wà nù mọ́sálásí kí ló ń ṣe ó lóun ṣe jihadu sẹ́mi hmm? pé àwa sí fúnnu ara lọ ta pé àwọn èèyàn ń ṣe bàjẹ́ àwọn èèyàn ń ṣe kínní àwọn èèyàn ń ṣe à ṣe èyí tó wá kùnú yóò bá gẹ́ ní orí bíbẹ́ kí ó gun <laughs> orí fífọ́ ọlọ́run sì ọlọ́run gbé anabuwa muhammad sallallahu alayhi kalẹ̀ fún wa ní shaksiyatun mutakamila tó pé gbogbo complete personality la nabi tó pé gbogbo bi tó bá fọ́ọ̀lù sí ọ̀rẹ́ kọ̀kọ́ lára nabi. ọlọ́run ó lè purify àwọn sọ̀hábì ànábì ká má gbọ́ pé nìkan ṣèṣì nínú wọn ká má gbọ́ pé nìkan jalè nínú wọn ká má gbọ́ pé nìkan wùwà kan tí ò dánú wọn nígbà pé òun lọ sà lẹ́sà àmọ́ ká bá a mọ̀ pé ńgbà tí ó wàá dàrin yín tẹ́ wàá torí pé àwọn kan ń jalè ẹ́n pé gbogbo wọn ànábì ọ̀yẹ́jú ẹni <laughs> anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ṣe kí ni ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kọ́dà ni ó ṣe zina anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn nígbà máa izu wa jẹ́wọ́ fún anabi pé òun ṣe zina kí ni wọ́n lé anabi ṣe ń sọ̀rọ̀ fún anabi lẹ́gbẹ̀ẹ́ bí anabi ṣe gbé tí kú ní ọ̀dọ̀ rẹ̀ ó tún wá bá anabi lẹ́gbẹ̀ẹ́ bí tá anabi gbé tí sí ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ ń lọ orí bí orí ẹ̀ mẹ́rin ẹgbẹ́ kí lè anabi tún wá bí anabi tún wá ní sọ ọmọ ntí sallallahu alaihi wa sallam ẹ dákun gbogbo eléyìí yọjà máa mọ̀ pé ní àlẹ́ mọ̀ yóò sọ́jọ́ sọlọ o kò sẹ́ni tí bàjẹ́ tẹ́ lọ́rùn kò sẹ́ni tí rìbá jíjẹ dùn mọ́ kò sẹ́ni tásẹ́wó tí wọ́n sọ gbogbo ọmọdà yìí tẹ́ lọ́rùn àmọ́ ǹjẹ́ ń tọ́ wá kù ni pé ẹ̀yànjú gbogbo wọn kún kò lórí ilẹ̀ ǹjẹ́ ànábì ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa inú àwọn factors nìyẹn bẹ́ẹ̀ yẹn bá nẹ́ta rẹ̀ sìn ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan níjọ́ kan ẹ̀ńtọ́ sọ̀tàn yìí fún mi náà wà UK nísìnyí but Nàìjíríà ní gbẹ̀ngbà o lẹ́kọ̀ọ́ ni ó lóun sọ fẹ́ nìkan pé ah èyí ṣe malam àwọn tí mo tún rí yín tí ẹ̀ ń jòkó ní wáàsí wọn yìí àwọn èyí ìlànà wọn ọ̀dáfa èyí ń la àwọn ṣíà àwọn tí wọ́n máa ṣe pèlè aláwa Aisha tí wọ́n máa ṣe pèlè Abubakar àti Umar ọlọ́nkọ́ sọ wa ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló kún ayé nísìnyí ọlọ́nkọ́ là wa ni àwọn tọ́lọ̀ ní radiyallahu anhum wa radu anhu àwọn lọ́mọ ta ni wọ́n ọlọ́run kọ́ sànù wa ó lóun wá wí fún pé àwọn tó máa ń lọ ọ̀dọ̀ wọn yìí ẹ dákun ẹ gbé sí ẹ gbé sí àwọn ni òun mọ̀ òun mọ̀ náà bí lájọ́ ìta àwọn tí ń ṣe alùsùnà àwọn ọ̀bẹ nìkan kan fárí àwọn ọ̀bájọba afàjẹgbẹ àwọn ọ̀dà nǹkan rúrí sókun ọ̀jẹ̀sí àtẹ̀wọn lọ́rùn òun ọ̀gbárù ìsìlámù yọ̀dọ̀ yẹ̀dẹ̀ bọ́ọ̀hún nítorí òun gbọ́yé ń bi ìsìláàmù ni pé dàrú <laughs> ìsìlá súnà tiẹ̀ ni pé bá wọn fà á nígbà tẹ̀yìn ò sì ti ṣe yíhun oníkọ́dọ̀ <laughs> tẹ̀wọ̀n lọ́rùn kó wọn kó wọn gbé ẹgbẹ́ yìí jí wọ́n bá bá ilẹ̀ mọ́tẹ́rì ẹgbẹ́ wọn bá jẹ́ sí àwọn tẹ̀wọ̀n lọ́rùn ẹ wo nǹkan àwa sífù tí ò níjànú mà tọ́wá di kíni tó di àwa sífù ẹ dákun gbogbo nǹkan wọ̀nyí à ń kìlọ̀ rẹ̀ fún wa ọlọ́run mọ́sá jẹ́ kí ó yé wa lẹ́nu wa bá díẹ̀ tá a sì kó kú kásáré mẹ́nu bá àwọn fáktọ́sì méjì nínú fáktọ́sì tí ma fa kéèyàn kọjá la òun ni hmm, tẹ̀mùtẹ́tù mafhumil kéèyàn sọ bídí àdé ń táwọn elédè ń pè ní matọ́tọ̀ rọjọrọjà ká máa fa concept bí dé àbí ìgbà tá fa nylon tí ń ràn wọ́n àti tí ó qualify ká pè ní bídíà àti tí kò qualify ká pè ní bídíà ká sọ gbogbo ayé dò ń bídíà ẹ dákun ẹ jẹ́ afurasí fa àṣejù ni nínú ẹ̀sìn ní ti ń jẹ́ bídíà ọ̀hún àwọn àlùfáà ṣàlàyé rẹ̀ fún wa ń bẹ́ẹ̀ nù àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun nírú ẹ̀sìn tá nàbí ó sìn tẹnìkan lòun fẹ́ sìn ní ti ń jẹ́ bídí àánú amẹ́rì ń tí e bá ti ṣe pé lọ́nà ẹ̀sìn ẹ̀ tí e ṣe pé lọ́nà kínní lọ́nà ẹ̀sìn ni e introduce bídí àsí bẹ́ẹ̀ ń tún máa ṣe jù o lápèjúwe a ẹ̀ẹ́ malam kínní ẹ̀yin náà ń kó mọ́ ni. Ah, eh, àṣírù yín ló tún yẹ kẹ́ ma pé kí ló dé pé ń jẹ́ ọlọ́gbọ́ tí ànábì kó ma sallallahu alayhi wa sallam àbídí alẹ́ ń ṣe yẹn àtàwọn tọjọ bẹ́ẹ̀ ńgbà tí mẹ́nu belé ó yẹ sunna nebua muhammad sallallahu alayhi wa sallam ní pé bẹ́ẹ̀ yẹn bá bímọ kó ṣe kínni kó pa ẹran kó ṣe kínni sallallahu alayhi wa sallam kọ́dà nẹ́bi sọ̀rọ̀ ẹran tí téèyàn pa. ọ̀tọ̀ wa ni ìbáadà sẹ́ríru èyí tá nẹ́bi ni a pa òun kínu ẹ̀sìn ni àbẹ́sìn kọ́ ẹ̀sìn nù. níbo ni bídíà lè gbà wọrú àkíkọ̀ báàní ẹ̀ ẹ̀jẹ̀ ń yàn fún yín mọ́lá nẹ́bi sọ̀rọ̀ ẹran tí èèyàn lè pa kéèyàn wá pé ìmọ̀ ìtagbẹ́ hmm, gbé ìwọ náà mọ̀ pé ìlú nǹkan le díẹ̀ nísìn kọ́ wa ní ẹ lọ́ọ́ bá ń ra tọ́kì kéèyàn sá ti tẹ̀jẹ́ lẹ́yìn àbí ẹ lọ́ọ́ ra adìẹ tó ṣe gàǹgà adìẹ gan náà fẹ́ tọ́ mi wúrẹ́ a sọ fún un pé aládàádáálẹ̀ ń bí díà ni ọ oníkíni òní bí díà ni ọ anabi juwe bẹ́ẹ̀ yẹn ó ti sẹ̀sìn ìwọ́sìn tó ń gbé gba oko bòmí bọ́ọ̀ bá lágbára ẹran pátì ẹ́ eh? àbídàkejì sẹ́mọ̀ pé alámasọ àṣeṣù àtàṣe tó àbí kéèyàn wá pé àyèsè àwa yìí kọjá máa pa àwọn ẹran kéékèèké olúọdẹ làwa <laughs> olúọdẹ pé káwọn ọmọ wọnú gbó lọ ọmọ ẹkùn láì kó <laughs> òun náà ó sì ní òun ṣe nǹkan àwa sọ fún pé àà aládàáda lẹ́sìn yọ òun bídíà ni ọ àyèfi kìnìún àbẹ́kùn pa suna <laughs> ẹ wá rí tíyẹn bá wá ti panta nẹ́bi ní kéèyàn pa sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alayhi wa sallam nabi tá nẹ́bi dé maka anabi bá wọn tí wọn ń ṣe àwọn nǹkan kan ní ntọ́ jẹ́ àṣà bí a báyìí la wa ti máa ní ìlú wa ọlọ́run kò fi ràn anabi sallallahu alaihi wasallam kò sí nínú tá anabi fi ṣe kíni tọ́wọ́ á fi jíṣẹ́ fún wọn pé báyìí lẹ́sìn ọba wọn tí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni approach wo la anabi ní òun nípa anabi ọ̀ wá fi ntọ́lọ́run gbéràn yọ̀ wá fi ṣe kíni yóò fi wọn àṣà wọn ẹ̀rí gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ pé ẹ̀sìn ọ̀pẹ́ a mọ̀ sọ̀rọ̀ kọ́ bá mu o ẹ̀sìn léyìn ọmọ sọ̀rọ̀ o torí pé kò sí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní sẹ́bọ tí sírí kò ní wọ̀ èyí ń la nẹ́bí sọ̀rọ̀ sọ́lá wọn wàá fi wọn pé ẹ̀rí rọ àṣà báyà ìsìlámù ọ̀gbẹ́lẹ̀ ìlà yìí àwọn kan máa ń ka ìyàwó jọ bígbà téèyàn ń ka e, e, e, téèyàn ń ka sọ ni ká nẹ́bí o tó dé wọ́n wà nù hadithi bẹ́ẹ̀ ẹnìkan wà bá anabi olóhùn fẹ́ gba ìsìlámù àwọn èèyàn wà bá anabi pé ìyàwó mẹ́wàá ló ní bó ti wà o anabi <laughs> ò pé à ń gbé pásá lu tìyín ni kéèyàn máa fẹ́ bìn báwọn máa lọ anabi wà fi wọn ntí ọlọ́run fi ràn wọn wà ní òrìbọ́ bá ṣe ìsìlámù àṣàkáṣà ni kéèyàn fẹ́ ju omi mẹ́rin lọ yọ̀ǹda mẹ́fà nù wọn kó kú mẹ́rin mọ̀rọ̀pọ̀rọ̀ náà yé àṣà tí ò dànù àṣà tó dà ńkọ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi rẹ̀ anabi ní lakod shahidu hilfan lawducitu ilayhi fil islami la ajabtu anabi ní gbà mọ wà ń kéke kí n tó di anabi Ọlọ́run sallallahu alaihi wa sallam ẹ ẹ ọ̀ndàláyìn bẹ̀ ń kọ́lọ́n wo tó rán mi ń sẹ́ anabi ní mo witness pact kan gbígbà táwọn kan kóra wọn jọ pé ẹja panu pọ̀ lórí nǹkan báyìí tá a máa bi treaty anabi ni mo witness ọ̀kan bẹ́ẹ̀ bá pè mí sí irú ẹ̀ nínú ìsìláàmù la ajabtuhu ẹ̀ dá lóhùn kí ni ta anabi ń rí fáàsì ni pé ńgbà ńjọ́hun tábò sí pọ̀ ní gbòòrò mẹ́ka táwọn abuja lè ń bo àwọn èèyàn sí àwọn abúlábi àwọn <laughs> àwọn wàlídìbò nílùmọ̀gíra ẹ̀ sẹ́mọ́rún táwọn yóò ń dánwò àwọn gẹ̀bẹ̀rẹ̀ pálí àwọn bá burú tí wọn débi pé bí wọn bá mọ mọ bí wọn bá fẹ́ rajà wọn wà lọ ra lọ́dọ̀ mùmíní wọn rí kẹfìrí ẹgbẹ́ wọn ti ń ta o wọn ò ní ra wọn lọ ra lọ́dọ̀ ẹlẹ wọn ti ń tẹ̀lé Muhammed lọ ra lọ́dọ̀ rẹ̀ bí wọn bá wà ra wọn aláwìn làwọn fẹ́ ra àwọn olówó wàá gbowó ńjọba yìí tọ́ba wa dé àní àyèsí aláwọn èlówó ebi ọ̀gá yín sọ fún yín pé béèyàn bá kú yóò tún dìde bọ́ bá dìgbà wọn wá gbà níbi àwọn ya pòkì de ìgbìmọ̀ ọba san nísìnyí bó sọ fún yín pé kẹfì ti ya ọ̀tọ̀ ọlọ́run dé àwọn àbòsí wa pọ̀ wọ́n yànyàn jẹ́ wọ́n gbọ́jà lórí yàn kan náà wá sẹ́mi pé mo ní gbogbo ti lè wo burú tó ọlọ́run ò ní jẹ́ yàn rí ọ tán lórí ni o níta nẹ́bí irú àwọn báyìí àwọn kan wa sara wọn jọ. táwọn náà lo kọ́ngboro maka pé ṣé wọn n'o ṣe máa bọ̀ ṣé wọn n'o ṣe máa bọ̀ wọn wá fọ́ọ̀mù bí block pé n táwọn dúró lórí ni pé a ní rí kí wọ́n yẹn nìkan jẹ́ tí ò léèyàn gboro maka yìí torí àìléèyàn rẹ̀ àwa la dùn fún pa àwa léèyàn rẹ̀ anabi ni mo witness yẹ ngba wọn wọn pera wọn jọ bí yẹn bá pè mí sí irú ẹ nínú islam yìí ń ṣe kí ni ń dá lóhùn approach tá anabi nínú ẹ̀rí pọ̀ nínú hadithi rukia ààrẹ rí mú bẹ̀ náà àwọn èèyàn wa bá anabi ká bí <laughs> àkèké bá ta wá wà ní nǹkan kan tá a máa jẹnu wúyẹwúyẹ báyìí o bí ìjọba ṣe kinní kan kí la anabi anabi ní àrídú alayya ruqakum àrídú alayya ruqakum la ba'sa bir ruqa takum shirka anabi ní ọ̀dà kó wọ́n ma wá wí ti ń jẹnu wíjẹ́wújẹ́ wá wí síta kí n gbọ́ torí pé ìtọ́ba ti lẹ́bọ̀ nú islam ọ̀farama <laughs> àmọ́ ìdí ọba lẹ́bọ̀ nú làbá sàbí rúkọ́ màlám tẹkùn ṣìrìkà àwọn approach tá anabi ní fún tọ́ba jẹ́ àṣà àwọn èèyàn pé báwa ti ṣe é nì yàtọ̀ fún tó pé ní ẹ̀sìn ni pé a fẹ́ fi sin lọ́hùn gbogbo ntẹ̀yìn bá lóun fẹ́ fi sin lọ́hùn tí ọba ti yàtọ̀ fún bá nẹ́bi ti júwe ẹ̀ bídíà ni òun la fi sọ̀rọ̀ kíní ń jẹ́ súnà àkíkọ̀ ọ̀nà wo lèyàn fi lè gba tí ó gbé gbági tí ó do ní kíni tí ó do ń bídíà àmọ́ ẹran yìí àbílápẹ̀júwe ńlẹ̀ Yorùbá a bí yẹn bá bímọ báyìí o gbogbo àwọn ilé ìyá máa wá kí ọlọ́mọ o gbogbo àwọn ilé ba kódà gbogbo àwọn ọ̀rẹ́ yẹn náà wọ́n wà á dùnnú fún yẹn gbé a gbọ́ pé ẹbí ma o àṣà ni kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ojú tí ṣẹ̀ríà Islam fi wo àṣà ni ojú halalun aw haram irú ẹ̀ lànà bí fi fún gàìlánu pé ìyàwó mẹ́wàá tó ní ìlọ ọkọ mẹ́fà mẹ́ haramu ni òun ni a wà fi wò pé ah Ah, ṣe bẹ́ẹ̀ bá wá kílẹ̀ máa ṣe bọ́ bá ní a ah, máa bá wá wá àwọn wàá súre fọmọ òun ìgbé atare ní níre níre lọ̀rọ̀ rẹ máa di àgbè òun haramu lè yí òun gbẹ èyí tẹ dánwò haramu ni kọ́dà bọ́ jẹ́ kínni kọ́dà bẹ́ẹ̀ lásà tìyín ni islam ọ̀fà ìgbàsà kásà o kéèyàn máa wà pé wọ́n ti wí pé àṣà àwọn ará mẹ́ka náà gbogbo ẹ̀ ká ànábì kọ́ èyí tí ọ̀dà ànábì kọ́ ànábì òtijú rẹ̀ sallallahu alaihi òun ni pé àwọn àfáàní bọ́bọ̀rọ̀ bá dọ̀rọ̀ àlàádáàt ìṣesí ẹ̀ ní máa fojú kínní bídíà wò mọ́ ojú kílẹ̀ ìwò ojú halalun aw haram torí pé ẹ má jẹ́sìn ó lé ẹ má lé àwọn èèyàn kó ń di ẹ̀sìn mo sọ fáwọn èèyàn jọ ni mo ní torí bàbá rọra bàbá introduce bídíà báwọn àfọ̀ ò ti pè é tá a gbé wọnú àlàádáà ńgbọba ya, kpara ma bira wa pé mọlẹti rí kíní gbẹgẹ mọ ẹyìn agbada sa anabi wa agbada sallallahu alaihi wasallam yóò sì rí wí yóò rí wí anabi wa agbada lóòótọ́ yọ wá di tu pé yíyan wa dáràn báyìí gba wa gba agbada mi tí mo nílé a bira wa pé èsì tẹ̀ ń sáfù àwọn èèyàn rẹ̀ sí anabi ń jẹ rẹ̀ sí àwọn ibo eh, àmọ́ ẹgbẹ ọgbọnọ tó ń jẹ yìí mbolo ti rí i gbé wọn bá ṣe islam mọjọ gbọnọ mọ o tí o sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ibo tó bá kéwù náà padà bí o bá gé mbolo yìí náà ti rí tuwo abibola yìí náà ti ramala àmọ́ wa fan tí o tí o le ní tìtorí ká da padà sáwọn factors tá a ti wí ìmọ̀ tí o tó ni ìmọ̀ sunmọ̀ ìmọ̀ ní trust sáwọn afa pé kí làwọn afa wí kó wọn ti ṣàlàyé ti ń jẹ́ bídíà yọ wá jẹ́ kí èèyàn wá wo koko mọ́ nǹkan kan tí ó sì sọ́nà ń bẹ́ẹ̀ ọlọ́run ò sì jẹ́ kẹ́sìn ó nira ẹ dákun ẹ jẹ́ kárin yìí ó yé dáadáa o bọ́rọ̀ bá dọ̀rọ̀ àlàáda ọwọ́ ẹ̀sìkì ọwọ́ kẹ̀mbẹ̀ èmi wọ ewúlẹ́gbẹ̀lẹ́ káfíńtà àbí mọ́lá style àbí ẹ́. Eh? ntí sẹ̀ríà ọ béèrè ntá béèrè ni pé halali ni àbí haramu bẹ́ẹ̀yàn bá lòun wọ lápèjúwe nísìnyẹn sikí a sọ fún un pé lọ́ọ́ di ẹsikí rẹ níbi tí ó fi bòdodo rẹ ẹsikí tí ó bòdodo ọ̀wọ́rùn torí bí ọmọ bọba ti ń yẹwọ ní ọmọ sikini gbogbo yìí tí wọn máa sílẹ̀ yín àyín yọ máa fi òhò rẹ hàn bọba sì kírun bẹ́ẹ̀ kọ̀ wọ́ àbẹ̀yẹn ní a lọ́dọ̀ tiwa bàbá rán sokoto àmọ́ wa fi wọlé àṣà tiwa ni wọ́n ti lásà ọ̀ báàdì a a sọ fún ọ pásá yìí ń báàdì torípa nàbì rẹ ni ti ń wọ sokoto ńlẹ̀ oníkọ̀ bá a mú nú ẹ̀sìn tí ọlọ́run fi rán wọn pé ẹni ọba wọ sokoto ńlẹ̀ kọjá kókósẹ̀ fàfin náà àmọ́ kọ̀ kọ́ yọ gétò tiẹ̀ síwájú báwa ti ń yọ yìí kọ́ yọ sẹ́gbẹ́ bíi tàwọn paki àwọn olùkọ́ ebi orí ọyọ bó sì lóun ọlọ gan àmọ́ bàbá ti ṣe àṣejù gbogbo béèrè yín ọ̀padà máa wá sí làákà ìwà ànábì lọ sọ àbí mo là ànábì ti ń lọ ayọ̀ ni gbogbo ẹ̀ tí o pé ní àwa làá sì ń dààmú ara wa ìsìláàmù ò rújú rárá ntọ́ba jọ̀rọ̀ bídíà ó ní í ṣe pẹ̀lú kínní pẹ̀lú ẹ̀sìn àmọ́ èrè yìí tí ọba ti lọ lọ́lànà ẹ̀sìn tí èsì ntí ń jẹ́sìn ni pé ntáwọn èèyàn ń ṣe tí wọ́n ń pọ́ lọ́wọ́ fún wa ládàá lórí ẹ̀ hmm? ẹnìkan wa gbada pé mo fa gbada wíwọ̀ yìí mo fi súnmọ́ lọ́hùn ṣé ẹni ẹrí ẹnìkan tó pẹ́ ọmọ wíyì hùn ó fi hàn pé kò sí nínú tọ́jú ẹ̀sìn òun lè béèrè táwọn míì máa béèrè kò yé náà ni pé ẹ̀hìn àwọn dókítà kakuru náà ní bídíọ̀ da bídíọ̀ da òrì ńlọmọ́tò <laughs> ṣe bídíọ̀ akọ́yìn náà kọ́dọ̀ gbé microphone sí masalasi se bídíà kéyìn náà ee bídíà kọ́ <laughs> bídíà kọ́ torí pé kò sẹ́ni tí ó wà ní mo fẹ́ kíkì mọ́tò yìí láti fi sin lọ́hùn <laughs> mọ́tò tí ń lò yìí ìfi ń wojú rí ọlọ́hùn kò ní nǹkan kan ṣe ó lè gbé ọ débi tó ti ṣẹ̀sìn ni bọ́ <laughs> bá wọ mọ́tò wá mọ́sálásí nísìnyí èyí tí o fi wọ mọ́tò láti yà é débẹ̀ òun ni èè ṣẹ̀sìn wá lánàá tí ó gbé ọ débi kíni débi ẹsẹ ẹlòmíì ò ní ọ̀dà gbọ́n bá fẹ́ lọ mọ́kà kí wọ́n rìn sẹ́ lọ sí wọn ní wọ pléènì ọ̀dà sànẹ́bí wọ pléènì. gbogbo ohun tí ò lè tá a máa fà tẹ́sìn òrujú táwọn àfa ti dáhùn gbogbo ẹ̀ ẹnìkan wọ pléènì kó gbé aláwọ̀mọ̀ ẹ̀ ní àtàkárọ́bù ìlẹ́gà bíbí rùkú bí tọ́ ìrà gbé pléènì tí mo wọ̀ igán bó o ní ọ̀rọ̀ tí ó gbé yẹn dé maka ṣe lè ní ààyè tí ò ní bá a mu lápèjúwe nísìnyí kéèyàn ó pé à ó gbé ẹ̀yà tí ẹ̀ ń wọ pléènì àti ẹ̀ ń wọkọ̀ yóò nídìí àwa ní kíní kan abá ti wíyàn yín nísìnyí á bara wa <laughs> maka yìí ẹgbẹ́ á sọ fún bí aramu lè gbé <laughs> ẹ ọ̀rọ̀ bídí ànídìí àti máa wádìí pé sànẹ́bí lè gbé àbí ò lè gbé ẹ n ta sọ fún ni pé haramu ni eléyìí torí pé kò sí nọ́ọ̀rọ̀ ẹ̀sìn bọba lásà tìǹnù gbogbo àṣà ìsìláàmù ọwà gbé sórí pẹrẹgì èyí tó bá bá a mú lànàbí wíwọn àrídú aláyàrú kọkún ntẹ ń wí jẹjẹ wí jáde ẹjẹ ń gbọ́ kò sí bó ti wí gbé tí ó gbé ọ débi kan tí ò ní ní sírìkù nú nítòsọ di haramu nù gbogbo ẹ̀yin tẹ ẹ máa bá yàn gbòòrò àkèké nkankan ẹ fi èsì ń wí ànàbí ló wí bẹ́ẹ̀ o àríbù àlàyé rọ̀kọ́ ọ̀kùn ànábi lè tọ́ bá ti ní pé ẹ̀ ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run kíní kan ìta fi wọ́fọ́ gbọ́ ní gbọ́ ọgbọ́ kan ọgbọ́ nǹkan àfi tọ́lọ́mbá ní ọgbọ́ o so inú àwọn àwọn nǹkan wọ̀nyí mo rò pé fáktọ̀ kan náà ló kù insha allah ta'ala. عدم تقبل للرأي الآخر فيما فيه مجال للاختلاف inú rọrùn tọ́lọ́run ọba ṣe fún wa nù sẹ̀ríà islam òun ni pé àwọn nǹkan kan bẹ táàyè ń bẹ yàrá kan yẹn ń da láyìn rẹ̀ ààyè ń bẹ ń bẹ kí gbólóhùn ó pé méjì kó pé mẹ́ta àwọn nǹkan kan bẹ sẹ́ tó pé ní fatiwa lè pé méjì ń bẹ ó lè ṣe kínní ó lè pé mẹ́ta àwọn gángan sì ń bẹ tó pé ojú kan ni fatiwa tó bá ti yẹ kó ń bẹ kọ́ bá a mú mọ́ kí làwọn nǹkan ni òun làwọn afa ni usulu dini wa furu'uhu sẹ̀rọ̀rọ̀ àkídà tẹ́lómi fẹ́ gbọ́n àkídà one way traffic ni o bí yẹn bá ti ṣe mistake àfa wọ́n wí wọ́n bi inú àwọn àfa ò ní al àwọn àfa àṣàyẹ̀rọ̀ kankan pé èyí ṣe a rí i pé ọ̀ kọ́ àkídà dáadáa <laughs> bí à ń kọ́ òṣùlù fíkì bí à ń kọ́ kankan ló mójútó à ó lè mọ́ tó ṣẹlẹ̀ ni sẹ́yìn bá ṣe mistake bí àwọn òṣùlù kankan yìí gáyà rẹ̀ ni wọ́n pé àtọ́ àtà àmọ́ òrà kì í dà omi ẹ̀ ti ṣe mistake ńbẹ kàfárítà ló kù ọkọ <laughs> mùsùlùmí yẹnyẹn nu ntọrọ àkìdá fi wà sensitive nu òun lọ́rọ̀ believe faith Ọlọ́run ó gbà ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ mẹ́ta ń bí ọ̀rọ̀ ẹ̀tìkọ́d àdìọ́kànyà ó gbọ́dọ̀ dọ́ lójú ni la ilaha illallah muhammadun rasulullah sallallahu amẹ́ ìràwọn kankan bẹ tó yẹ pé ní ó ṣeé ṣe kí a rí i pé àfa yìí wí báyìí kì í sá fóun fẹ́ nu àfa yìí náà wí báyìí kì í sá ẹ jẹun lápèjúwe nísìnyí ọlọ́ọ̀lọ́mọ mọ́sálásí mi tíjà ti dé láàrin àwa tá a láǹṣe súnà látàrí àsọ̀láàtú khairun minan nawmi àkọ́kọ́ ni akọ́wì ni abẹ́ẹ̀kejì ni gbogbo ẹ̀ làwọn àfa súnà wí ewu ń àbí mi náà kí n tó rántí àpèjúwe mi èyí ń wọ̀ tiẹ̀ èyí ń wọ̀ tiẹ̀ ó ti hàn pé wọn ò mọ ti ń wí ni. <laughs> àmọ́ alihamudulilayi mo ẹnìkan níbi some years back wọ́n mú tíra kan wá bá mi aranti mo wí nu àsìkò ni ọgbà wa gbogbo ìsì ìsì àdìsì tu kúlò bídà ti ń dọ̀lála kúlò la dọ̀lála finnar torí náà ìfisibí jẹun bídà ni anabisi ni gbogbo bídà inú náà ni bíyànjú bá ti fisibí jẹun ńlọ náà ọwa ọwa kọ ó tún kọ jáde sínú tírà ẹnìkan wa mú tírà yìí wa mọ wa ń dákun tó lọ mọ mo ro tírà yìí dé ọ̀dọ̀ tèmi ma àwọn afa ma wọnù wa pé àwọn tí ó ma dọ̀tí la ká yẹn má ma ka tí ó kó bá la ká yẹn wọnú ní ma gbà tí ó ma jókòó ẹ wọn sọ tàn kan wọn pe ni Ibn Rawandi yẹn bá ka ta al wa Nihaya wọ́n ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ miã bá rí yóò jòkó tà àwọn ṣíà lónìí yóò jòkó tà àwọn mọ̀tazílà lọ́la kí ló ń wọn ni mo fẹ́ mọ èrò wọn ni àfi bóun náà ṣe dára wọn <laughs> èmi ń wọn mèrò wọn lòun náà bá di yẹn sin tán wù make sense ẹ̀yin ń wé ọ̀pọ̀lọpọ̀ ń make sense ń make sense <laughs> kò sí make sense kan láti kà fún yín o n tó make sense ni tọ́lọ̀ ní o ṣe èyí tí o make sense lè tọ́lọ̀ ní o kó mẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń make sense ń make sense ẹsẹ̀ rẹ̀ sì yẹ kúrò lọ́nà àlìjẹ́nà kọ̀mọ̀gbọ́ fi bọ̀ nánà. so nípa báyìí mo ní àwọn nǹkan kan bẹ tó pé ní àyè wà tí ó sì jẹ́ pé ó nira àpèjúwe kan la mú wá ní. Ah, ẹ jẹ́ n sọ tẹ́ tí ń wí yìí mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n wá kọ̀ǹfàmù fún mi pé ẹni yìí tí mo lọ ṣe tíra tí mo ní wọn mẹ́jẹ̀ mi ọ̀ ó ti pa gbogbo kìnìún ìtì nísìn ọlọ́run ti lóun náà padà síbi súnà gidi àwọn súnà gungire kọjá ewé wọn ẹni tó kọ́ ti ń tẹ̀lé wọn ni wọ́n ti jà abẹ́ni náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni ó kù bẹ́ẹ̀ náà ọlọ́run ọ̀fọ̀ nà mọ̀ wá ẹ̀ dákun kò sí àǹfààní bí kéèyàn ó ti béèyàn bá tiẹ̀ gungi sẹ́ mọ̀ pọ́rọ̀ rẹ̀ ọmọ pé òun ò gungi èèyàn tún wá gun wàhálà tó ṣe ó tún wá èyí ń bá yẹn nu jẹ́ wàhálà ẹ̀ dákun àánú wọn ń ṣe wá ọlọ́nkọ́mọ́sá sànù gbogbo wa nípa báyìí eh, àwọn ibi tí àyè bá wà irú àpèjúwe tí mo mú wá nísìnyí àsọ̀láàtú khairun minan nawmi àyè ọgbà wà ní àbá fásálì rẹ̀ bí àṣà àwọn àgbàlagbà kí làwọn àfáà yìí sọ kí àwọn àfáà tí èso ń fẹ́ nú. irú eléyìí ànábi ti já ma láti gbèsè ayé sallallahu alaihi àwọn kankan bẹ tó ṣe pé ní ó ṣeé ṣe kí àgbọ́yé ó pé méjì ń bẹ àmọ́ kì í sọ̀rọ̀ àkídà o ká máa tún wí o ńgbà tó wà pé yẹs wọn ní bí wọn bá ń ṣe sáwí náà wọn ní ọ̀dà wọn ní òsèǹ kankan òun bí tó ń gbọ́ ẹ̀sìn yìí lọ́nu àà sẹ́rí ọ̀rọ̀ ti àkídà ọlọ́run ọ̀kan ọ̀rọ̀ bídíà èyí ń pè sọ̀rọ̀ méjì ń bẹ o ojú ọ̀nà kan ni one way ni ẹsẹ̀ o torí ẹlòmíín bá bá wí ẹ wọ́n ti ní ogbẹ́ pé bọ́ bá ti gbọ́ tiẹ̀ yé ni ọmọ bá lọ àà bẹ́ẹ̀ bá bá dé báwọn yọ yọ yọ jasali kìyàmà pẹ̀lú àbámà o ọlọ́mọdé akábàmà láyé àtàlì kìyàmà anabuwa muhammad sallallahu alaihi wa sallam lójú ayé anabi wọn là anabi wí kálí júmúlẹ̀ yọ kan àwọn sọ abẹ́sẹ̀ gbọ́ yé lọ́nà méjì nínú àwọn ọ̀nà tí e sọ̀nà àkídà tá à ń wí ni o sàbẹ̀ ò sí ọ̀rọ̀ àkídà gbọ́ lẹ́ẹ̀mejì rí ẹ̀ ní gbọ́ pé abubakar ní <laughs> ọlọ́run ní òun ní nǹkan báyìí umaru wa lọ́lọ́run lóun ò ní àhà ẹ̀ ní gbọ́yìn kí la anabi wí fún wọn jọ anabi ní sallallahu alayhi wa sallam la yusalliyanna ahadukum illa fi bani qurayza irun ló súnmọ́ yìí ẹnikẹ́ni nínú yín ò gbọ́dọ̀ kírun yìí tó súnmọ́ yìí bíi àyílà tó súnmọ́ wa yìí kéèyàn gbé ah, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kírun nínú yín o àfi ní àdúgbò báyìí wọ́n sì ń lọ àdúgbò ní gbogbo wọn la nẹ́bi ti wí fún pé à ń lọ àdúgbò àwọn Bani Qurayza ní gbòòrò Madina ànẹ́bi wáyé fún wọn pé a agbọ́dọ̀ ti débẹ̀ kọ́dà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kírun nù yín àfi bọ́ bá débẹ̀ ẹ gbọ́dọ̀ kírun àfi bí bẹ́ẹ̀ bá débẹ̀ òǹkàlùkù wa múra sí rìn wọ́n lọ wọ́n lọ wọ́n lọ nígbà wọn dáàrin ọ̀nà àsìkò òrùn tó àwọn kan ní ẹ̀dá kan ẹ̀ bá wo mi àbí bàbá ro mi àwọn kan láwo ní kí ẹ̀gbọ́n tá anabi wí ni wọ́n ní kí la anabi anabi lẹ́nu ẹ̀kan gbọ́dọ̀ kírun àfi táwọn bá dé bani kòrè awo ní kírun kọ́dà bí wọn bá yà kọjá lóku òdìbò àbá dé ibẹ̀ torí tá anabi wí nu a ah, àwọn kan ní èyí táwa gbọ́ yé ni pé ẹ tètè ẹ tètè la anabi ń wí kò pé bí wọn bá bá wa lọ́nà ká má kì í wọn ò kì wọn kì àwọn yòókù àwọn ò kì àfi ńgbà tá anabi ti láfi bá a bá débẹ̀ ni àfi bá a bá débẹ̀ ni ẹnu táwọn kan fi wá yàtọ̀ fáwa ni pé àwọn méjèèjì wa kóra wọn lọ bá nàbí sallallahu alaihi wasallam àwọn yìí wá sọ díjà ayérayé tá a máa wá ń gbé wo broda kínní náà wọn náà tún bá wọn ṣe àsọlátù fẹ́rù mí náà náà mí kínní wo malam kínní náà tá a tún wá máa gbèsè àsọdọ́rọ̀ ẹ̀yìn gíba ọ̀rọ̀ ẹ̀yìn tí máa ba sẹ́yìn jẹ́ àwọn èsì báwọn àtẹnikínní àtẹnìkejì wọn kóra wọn lọ bá ọ̀gá gbogbo wa wa nabi nto wi sallallahu alaihi wasallam báyìí báyìí ṣẹlẹ̀ kílọ̀ wa nọ hadith yìí ni pé atẹnikẹ́ni atẹnikẹ́jì anabi ò bọ́ ẹnìkankan nù wa sallallahu alaihi wasallam torí bó ti rí i pé kìí ṣe fẹ́ ẹnu ni wọ́n lò ẹ́ àwọn eléyìí làwọn fẹ́ tẹ̀lé àṣẹ anabi àwọn eléyìí làwọn fẹ́ tẹ̀lé àṣẹ anabi sallallahu alaihi wasallam túláàsì ni pé ẹnìkan lọ́tọ̀ nínú àwọn méjèèjì ìsìláàmù yìí ṣe ẹ má sọ ìsìláàmù di pé gbogbo ọ̀nà náà lọ́nà ọ̀nà kan lọ́nà ìsìláàmù kọ́dà ń bi fòróhùn náà àmọ́ nẹ́bi kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bí i pé àwọn tó bá rí báyìí táyé wà ẹ́ látàrí násù kan táwọn èèyàn gbọ́ táwọn àfa gbọ́ yé à irú bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ di ní tá a máa wá yọ ẹnìkan kó nù súnà tá a máa fẹ́ nìkan bọ́ àbí tá a wà á máa sọ̀rọ̀ ẹ̀yìn irú eléyìí ni à ń pàkíyèsí wa sí. Si ní orí eléyìí ó nídi kí n sọ nǹkan kan bàbá wa ní àwọn èèyàn ń gbọ́ àdìsí ànábì yé àbí wọ́n ń gbọ́ àyà kùránì yé èèyàn gbọ́dọ̀ ní téèyàn fi gbọ́ yé ó tó máa gbọ́ yé o torí bí ó bá jẹ́ yọ wá dirò yìí tá a ti wí ń pilẹ̀ pé kó wa náà ma wá xilakọ ma di xaliku wa ahlakọ ma di wa ahlaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí ma gbọ́ yé òun làwọn alfa arọ́sẹ̀kúnná. Al fil ilmi àwọn tá a mọ̀ pé ah, eléyìí ọ kéwú de bi yẹn kéde ọ kí alukurani ọ kí sunna ọ kí àwọn amatọrọ kiri ká kèésì so ní ìfẹ́ nu ẹ̀rọ àwọn eléyìí tá a mọ̀ wá wá fatiwa tọrọ ọ̀run kì í ni èyí wọn bá mú o kọ́dà ẹlòmíì ti mọ bọ́ba fẹ́ béèrè ru àwọn béèrè kan ọmọ ru àfa àti òfóònù torí pé ó ti retí pé yọ dẹ̀ lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bá ń wárò yéhùn kí yóò mọ ẹ̀sìn ẹ̀sìn kẹ́sìn ẹ̀ẹ́dẹ́ a máa wá òdodo kí ibi ọlọ́run bá ti ní kárí ká sì tẹ̀lé wasalilahuma wasalima barika ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajimayin. takbir takbir naam torí àsìkò oorun tí ó súnmọ́ ni àwọn dókítà fi gé kúrú sọ̀rọ̀ ni àtàṣejù àtàṣe kò sí èyí inú ọlọ́run dọ̀ inú gbogbo ẹ̀ pé inú tí máa ń ṣokùnfà àṣejù ni ìmọ̀gbọ́ násù yé dáadáa àbí àsìgbọ́yé níbi násù àbí àìgbọ́yé gẹ́gẹ́ bí àwọn sálàfù sọ́ọ́lì bí wọ́n ṣe gbọ́yé pé àwọn tó ṣáájú wa bó làwọn ṣe gbọ́ násù yẹn yé àbí ìgbónára ìsìn láì fi ìmọ̀ kún tàbí ká generalize bídíà síbi tí ó yẹ ká generalize ẹ̀ sí. Si tàbí ká má gba eh, ìtumọ̀ míì àbí àìdíà míì wọlé tí ààyè sì wà fún àgbọ́yé tó pé méjì ń bẹ àbí mẹ́ta ó ah, ní wọ́n ti bá wa sọ yìí a máa gba àwọn ìbéèrè ṣe yóò fi yé wa pé eh, gbogbo nǹkan tí àwọn ẹlòmíín ń pè ní bídíà tí ó sì sínú bídíà wọn ti sọ ẹ rí i pé mo fún wọn lápèjúwe síbí wọn ní lè yí wọn mọ ní ti sọ ni. So, nǹkan bí ọ̀sẹ̀ méjì ni ẹnìkan wá bá mi pé òun lọ mọ́sálásí obìnrin ni abilékọ ẹlẹ́hà ó ní òun ti lọ mọ́sálásí Umar tẹ́lẹ̀ so àwọn ibi tó ń wá wà ní kó wọn má lọ síbẹ̀ mọ́ bídíà ni wọ́n ń ṣe ń bẹ̀ bídíà ó ní wọ́n máa ń fi síbi jẹun níbẹ̀ so pé ní nínú ilé àwọn ọkọ wọn ò wá jẹ́ òun lo síbi bọ́ kódà síbi ọbẹ̀ táwọn bá ro ẹ̀kọ́ papọ̀ pákó làwọn fi ń ro pákó mo fẹ́ mọ́ gbọ́ ọ̀nà pákó làwọn fi làwọn báwọn bá sì jẹun ìka mẹ́ta ni bí ó bá jẹ́ àmàlà ìka mẹ́ta ẹ̀dá kan tí ó bá jẹ ráìsì náà ìka mẹ́ta náà ni sẹ́ẹ̀rí pé àsìgbọ́yé àsìgbọ́yé náà sùn lélẹ̀ àwọn àmọ́ ìbéèrè láti apá ọ̀tún ní kíá náà ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tẹ́jú kó yẹ wá pé gbogbo nǹkan tá a wá pè ní ìbádà èèyàn ń ṣe láti fi súnmọ́ lọ́ọ̀nù tó bẹ̀rẹ̀ látòrí àdúrà náà ṣé àwọn kan wọ̀nyí téèyàn bá wá ṣe nílànà súnà tànà Muhammad sallallahu alaihi wasallam sọlọ́run ó gbà. àìtẹ̀lé súnà níbi ìbádà nọmba tú. asalaamualeykum. asalaamualeykum. tí mo fẹ́ yèrè nípa títẹ̀ àáfà kan ní ọ̀dà kí èèyàn mọ tẹ̀ ń pé àwọn ọmọ tó ń yé tẹ̀ wọn aláṣejù ni wọ́n níbi ẹ̀sìn. ẹ nọmba three. salamu aleykum. salam. ẹ dákun ní n tí mo fẹ́ béèrè ni pé àlàyé mo nídìí lórí àyà yìí wọ́n ní àwọn boko haram wọ́n fi ṣe ujà. àwọn boko haram wọ́n fi ṣe ujà. lórí lórí net n pé yáyọ alẹ́sìn náà yáyọ alẹ́sìn náà mọ́nù kóòtù ló lẹ́sìn náà yàlù nákùnmínà kùfàr wọ́n sá ka àyà yẹn lọ so ẹ dákun mi mọ́ mo ṣe lè defend ẹ̀ tó. ìbéèrè tèmi ni pé tábàgbẹ́ kí wọ́n rí oṣù ń bì kan tòṣì wọ́n sì kí irun ń bẹ̀ ìjọ lẹ́tọ̀ àbí sọ́wọ́n àti súnà pé káyọ̀sẹ̀ mọ́lẹ́ ti pẹ́ kí ọ̀bọ àná sí pé ká kírun ká tó kírun. ok bàbá wa ní masjid tí wọ́n bá ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé a ti mọ̀ pé kò tọ́ wọ́n sì mọ̀ mú àyà wá fún un pẹ̀lú hadith bíi pé tún béèrè bíi lọ lọ́rùn ni àtàwọn àṣkàr tí wọ́n máa ń ṣe lẹ́yìn ìrun tó sì tó jẹ́ pé bóyá òbí yẹn wà bẹ́ẹ̀ tó tún máa fọ́ọ̀sì ẹ pé o gbọ́dọ̀ má dúró toró ti mọ̀ pọ̀ ní dúró kí ni ọgbọ́n tó lè dá síbẹ̀ yẹn tó fi ní dá àwọn òbí yẹn. naam number six. salaam aleykum. madam sara ìbéèrè tèmi ni pé ẹ dákun ṣe sufi rídìí fi jòkó. ẹ yanu sókè. sufi sórí di fi jòkó nínú sunna. sufi sọ̀rọ̀ ẹsẹ̀ múlẹ̀ nínú ah, sunna. àwọn ládùúgbò àwọn sọ kíni kan wọ́n ní man jarraba misla tajribati arafa misla ma'rifati. kí ni túmọ̀ rẹ̀. ẹni tó bá ẹni tó bá dẹ́rù nǹkan tí mo dẹ́ wò ojú rẹ̀ ó rí nǹkan tó jù mí rí. naam. sẹ́rí ọ̀rọ̀ tí à ń sọ yìí wàláhìlazim sẹ́rí àmọ́ nǹkan tí ó fà á ọ̀pọ̀lọpọ̀ àwa shabab tá a fi mọ iye ni pé. àwa ọ̀dọ́. àwa ọ̀dọ́ tá a fi mọ iye ni pé àkósínú irú nǹkan yẹn rí. irú nǹkan yẹn ò ṣe wá rí. irú nǹkan yẹn ò ṣe wá rí. so ṣe ọ rí. àmọ́ ẹni tí irú nǹkan yẹn bá ṣe rí òun yóò mọ̀rù aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. naam. gbogbo àtọ́ sì jáde kó onírú nǹkan yẹn ẹni ìbànújẹ́ ọmọ ba lórí àwọn tó bá sì sẹ́kù lórí irú nǹkan báyẹn. Allahu akbar. so látara bẹ́ẹ̀ mo kàn fẹ́ fi àsìkò yìí rọ àwọn shabab. sẹ́rí a dókítà ti sọ̀rọ̀ kan sẹ́rí hamasa àti. ìgbónára ìgbónára àti atifa. láìsí mọ́. láìsí mọ́ ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn shabab sí yọ́yọ́. ó dẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ sínú aburú gan. látara bẹ́ẹ̀ yìí mara mi ni pé sẹ́rí ẹni tí ó bá ti débẹ̀ rí ẹni tí ó bá kínní rí òun yóò bìlífù pé àwọn wọ̀nyí ló dúró déédé bẹ́ẹ̀ni yóò bìlífù pé àwọn wọ̀nyí ni àwọn náà nìkan ṣe nú ẹ̀sìn bẹ́ẹ̀ni so kódà ọ̀pọ̀lọpọ̀ wa ń bì àmọ́ fojú wo wípé àwọn ẹ̀wọ̀n lè tó bá yẹn bẹ́ẹ̀ni wàláhi lazim èèyàn tí ó fẹ́ mọ bá ṣe rí ẹni tó bá ti kọjá nú aburú yẹn ni kọlọ bí bẹ́ẹ̀ni wàláhi lazim so mọ kàn ṣe yẹn ní ṣókí bẹ́ẹ̀ sẹ́jọ́rẹ́ sani so tí n bá ní kí n béèrè béèrè kódà ìbéèrè kan lẹ́fẹ̀ẹ́ fi béèrè kalẹ̀ fún so látara bẹ́ẹ̀ so ẹ dákun ẹ jẹ́ káwọn sábàbù ká sọ́ra gan ká dẹ́ kí kí a ṣe sùúrù gan lórí ẹ̀sìn so wàláhi lazim anabi sallallahu alayhi wa sallam ni inna allaha yu'ti birifq ma la yu'ti al-ulf so k'Allah subhanahu wa ta'ala k'o sànù ọ̀rọ̀ ẹsìn Ọlọ́run sàn ilé sàn dáadáa Ọlọ́run sàn ilé sàn rẹ inú àwọn ọmọdé kéwù mi ní bíbáyìí táàjọ ń kírun ládùúgbò wa ń bíbáyìí kò wá kírun bíbá yìí mọ́ kí ló dé onífàtíwá tèmi ń ṣe lórí rédíò àti lórí sẹ́sán ó ti ó ti dẹ̀ jù kò ní kò ní sálámà yẹn wájọ lọ pẹ̀lú kanú àwọn ọmọlẹ́ kí oúnjẹ kan àjọ wà nù mọ́tò ó ní àyẹ̀wò wa sọ fún mi dókítà ẹ̀wọ́ ọmọ tí ń bọ̀ yẹn o tóun bá sálámà sí kò ní dáhùn sálámà mo ní ṣe tòótọ́ ó ní ẹ̀ mo ní tèmi bá sálámà sí nǹkan ó lóun wà lè mọ̀ bóyá ó lè tijú èmi mo bá dáa mo bá sálámà wàláì kò dáhùn mo bá fà wá ọ oh, dáhùn sálámù ẹ ní kí ni sí ọ. Eh, aleykum salaam kò dáhùn ní pé ní torí pé àwa òun títí wa òun àti jọ tàwọn dr aláwo ní masjidu Umar kò dáhùn sálámà kò sì ní sálámà sí kò kọ́kọ́ ní sálámà náà tẹ́yìn bá tún wá sálámà sí kò ní dáhùn. Oh, naam nọmba seven. sawanu. aleykum salaam. ẹ gbọ́dọ̀ question mi ni pé nípa jama ó ṣe jama kò ṣe jama kò tó fásitì ṣe láàrin ọ̀pọ̀lọpọ̀ ní àwùjọ gan àmọ́ mo nínú alájẹ sọ ni pé nígbà tí ẹ lọ pé anabi sallallahu alaihi wasallam kó náà bá àwọn kan náà ṣe jama papọ̀ lórí kójọ lórí dáadáa ǹjẹ́ tí ká wá ṣe jama láyé sí náà kí ni alájẹ bá wa. jama àbí jamaiya ẹgbẹ́. ẹ jọ ohun tí à ń gbọ́ nísìnyí àwọn kan sọ fún wa pé ní tẹkáàfù tí à ń ṣe wípé kò sí ìjókòó irú ìjókòó báyìí ká máa ṣe wá sí nínú àwọn iṣẹ́ itikaf ẹ dákun sí yẹn náà ti bọ́ sínú àṣírí àtàwọn tó máa ń fi ọ̀pá tó máa ń fi rìn káàkiri àdúgbò tó wọ́n ní ọ̀pá làná bí máa ń fi rìn kiri. nọ́mbà nine. ẹ dákun tó lọ́nà ìbéèrè ọ̀kan náà níbèrè tèmi nípa bó. ẹ jẹ́ àgbọ̀n tí wọ́n wí. à ń gbọ́ nípa asọ́látò hairu naum ṣé ní àsìkò anabi ló ti ṣẹlẹ̀ ní àbí lẹ́yìn anabi àti pé kí làwọn afa sọ lórí ẹ. tọ́yì nọmba last. sẹlẹ̀ anabi Now. ìbéèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ní ó ní àwọn àsìkò àgbọ̀n tí yẹn lè ṣe. ó ní àwọn àsìkò àgbọ̀n tí yẹn lè máa ṣe. ìjẹ́ yẹn lè jí lóru kó wá mú súrà kan nínú Kùránì bíi kùrùsíyù àbí kankan kó máa ké. kó wá sọ di permanent. tọ́yì ọ̀dà wọn wá dáhùn àwọn ìbéèrè náà níbi ìbádà ìjọsìn tí yẹn bá fẹ́ ṣe ìjọlẹ̀ wọn gbàrú ìjọsìn bẹ́ẹ̀. ká ká gé àwọn èsì náà pépèpé bí awọ bàbá sọ̀nà bí <laughs> sheikh ọlálẹ́kan ti máa wí ẹni tí ó bá ṣe ìbádà bá nàbì ti ṣe ọlọ́run ò ní gbà kò sí kò sẹ́sùn kan lẹ́yìn àpò alimami inú àwọn afa onítẹ̀fsíìrù nígbà tí wọ́n túmọ̀ suratul mulki pé ọlọ́wọ́n ọba liyabluwakum oní liyabluwakum ayyukum ahsanu amala ó ní njẹ́ yìí máa ti ń jẹ́ ahsanu amala iṣẹ́ wo ló dáa nyẹ́ bá ní iṣẹ́ tó dáa jù àbí iṣẹ́ wo ló dáa kí ni iṣẹ́ tó dáa ó ní akhlasuhu wa aswabuhu òun ní iṣẹ́ tí àníyàn yẹn dáa lórí ẹ̀ tó sì wá ṣe déédéé bá nàbìtì mu wa sallallahu alayhi wa sallam òun làwọn afáàfin ma pé májẹ̀mú méjì lọ̀rọ̀ bá dà ní àfi kí méjèèjì ó pé sẹ́rí àwọn criteria kan bẹ tí a gbọ́dọ̀ máa apply rẹ̀ sọ̀rọ̀ tọ́lọ́hún àwọn èèyàn wa máa fi làákà yìí gbé bó ti rí nbita yé yìí náà <laughs> bàbá gbé síbẹ̀ náà yóò mú yín fún yín lẹ́gzámpù kan sẹ́yìn pé bẹ́ẹ̀ bá wà léèwé nísìnyí ẹ́ wọ́n sẹ́ẹ̀ ti dánwò wọ́n ní hundred ní full mark àbí hundred percent ó sì gba fifty ó pass àbófẹ́lì kọ́dà fọ́tì lọ́dọ̀ tí ní nàìjíríà yìí paasi àbẹ́ kò rí bẹ́ẹ̀ níbi táwa ti kéwò <laughs> nígbà tí ẹ bá wa gba fifty sẹ́mi kọ́ paasi ní èrò tiwalé báwa ti gbé kalẹ̀ ẹlòmíràn wà rò pé bẹ́ẹ̀ náà ní lọ́dọ̀ ọlọ́run yọmọ a sọ fún mi pé àwọn náà try now <laughs> ẹni ó ṣe yíwọn náà try <laughs> ah ngba mọ wa wá do sàlùwàlà àyílà lóde ìdórì lóde yìí kíráka mẹ́tọ̀ jáde ọ̀rá ní ọgbà seventy percent àbí eighty. òun náà try. èmi náà try mo kí common sense tiẹ̀ gan sọ fún ọ pé zero lọ́gbà odo àbí <laughs> ara àwọn fọ́múlà tí o ṣe máa apply sọ̀rọ̀ tọ̀ lọ́hùn ó lè wà applicable nígbèsè ayé tiwa báwa ti hun fúnra wa tí n sì ń tẹ wa lọ́rùn òun ni mo wí nkọ́dà fọ́múlà òun lè máa apply ń lu mi bẹ́ẹ̀ bá dé Saudi lónìí bá bá gba fifty gan ó fẹ́ẹ̀lì. sixty ni pass àbíkọ́ gba sixty ló tó pass àṣẹmọ̀ pé àwọn èèyàn náà nu <laughs> àbí bóyá fọ́tì làwọn sì mọ̀ yẹn bóyá àwọn kan paasi yẹn tààtì ń lu mi táwọn ọmọ tọ̀ àwa gbọ́dọ̀ wá gbé làákà ìhun lọ bí ọ̀rọ̀ ẹ̀sìn ntí mo fẹ́ lọ mẹ́ ni pé ẹlòmíì náà máa fẹ́ lo ń ta wí pé ẹ́ nígbà tó lọ́n bá sì ní mọ́jẹ̀mú méjì ni bẹ́ẹ̀ bá sì <laughs> mọ́ bá fírì mi kan ah, bẹ́ẹ̀ bá gba fífítì o ti paasi ọ̀ paasi o ní tọ́ lọ́hùn bí ọba ní kò wọ la kẹ́ ìwọ̀n example ti mo mú àwọn ẹ̀yin náà fún un pé sàlù alábọ̀ bá ti kíráka mẹ́tọ̀ jáde ọ̀wọ́n nù hundred seventy kọ́ àbí eighty ọ̀fẹ́ wọ ninety gẹ̀ mọ lọ <laughs> ọwọ́ a máa kí bí òfin kú láyé mọ retí ti ọba <laughs> àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká máa bálàka ìwà sọ̀rọ̀ yóò kọ́dà kẹ́yìn tó kéna sungbà mí bí yẹn náà bá apply kọ́ máa ń sẹ́ka ah, kìíní yọ ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ọ̀ nípa báyìí ẹ̀rí nípa tọ́lọ́hún àfi kéyìn ó kó méjèèjì kí àníyàn dá kíkíní kí sẹ́nu ó sì bá ẹni ọlọ́run fi rán sí wa ta lọ́run rán sí ọ. muhammadu sallallahu alayhi wa sallam àbẹ́ni kan bá lè kílèmù pé èmi ní àṣẹ̀sì kan sọ́lọ́run tí ì ní gbọ́nà ọ̀dọ̀ ànábì irú ẹni ọba lè kílèmù yìí wọn á ní máa ṣẹ̀sìn tó ọba fẹ́ kọ́ra bá ànábì ò ṣe bẹ́ẹ̀ torí pé ìwọ ní àṣẹ̀sì tiẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run tó fi wí fún ọ pé bí kò ti máa ṣe é nu bọ́tẹ́yìn ọba ti lè kílèmù ẹ̀ kọ́sẹ́ni náà kọ́sọ́mọ tó ní asẹ́sì kan sọ́lọ́hún tó gbọ́ pé báyìí lọ́lọ́hún fẹ́ báyìí lọ́lọ́hún ọ̀fẹ́ àyàfọ̀nà anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun làwọn afáàfin máa ké fún wa ẹ mọ̀rọ̀ pé bí wàhálà wọn pọ̀ wa ẹlòmíràn ni a èsì èsì gbogbo ẹ̀ náà ni bá anabi ti ṣe náà ni kí ọmọ ṣe náà yìí bó ti gbọdọ̀ rí nù torí pé òun nìkan náà ló já mọ èwo lọ́lọ́hún fẹ́ èwo ni ọlọ́hún ọ̀fẹ́ so bó ti rí nù àfa. ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ìtẹ̀kọ̀kọ̀rọ̀. ẹẹ lẹ́kṣọ̀ ńláńlá mi lè yẹn o but kúkúrú ni pé Uh, anabuwa muhammad sallallahu alayhi wa sallam anas bin malik lọgba hadithi náà wà ń bẹ nínú sunan tirmidhi irú béèrè táyìn béèrè wọn bi anabuwa muhammad sallallahu alayhi wa sallam anas bin malik lẹ́nìkan wá bá anabi ó ní bẹ́ẹ̀ yẹn bá pàdé ọmọ ìyá rẹ̀ ó pàdé yẹn bó o ní kó ṣe wọn bi ti ẹ ẹ dákọ ẹ mo fẹ́ kẹ́ ẹ fà yọ ń bẹ mo wí lẹ́ẹ̀kan pé àlàáda ṣẹ́ẹ́dì sóye. So aládàálú kọ̀ọ̀kan gbogbo olúlọ́lá ládàá tiẹ̀ àṣẹ ìkarù ẹ̀ òun là á fi ń wí fáwọn èèyàn pé islam ẹ̀ ṣe ìrẹ́sà tó wá ìrẹ́sì gbogbo aládà islam ẹ̀ sì wá ṣe pé bó ti wú ni là á ṣe ìmọ̀lẹ́ ẹni sẹ́bẹ̀ yìí ti fẹ́ sínú kọ̀mí ìmọ̀ bá lọ islam ò rí báwọn ntí islam jẹ́ ni pé islam gbé kíni wá ó gbósùn wọn wá yọ wàá fi wọn. Uh, aládàá èyí tó bá bá ń tí ọlọ́run fi rán anábì mú yóò ní ẹ máa bá a lọ èyí tí ọba bá mú yóò ní ẹ fi lẹ irú ẹ ṣẹlẹ̀ ń bi ọ̀rọ̀ ìkúnlẹ̀ ètẹ̀ nkankan yìí torí tí e bá ṣe pé ń ṣẹlẹ̀ ni ẹni ó bí anábì yóò ní mẹ́ńṣán rẹ̀ nítorí bí anábì ni pé àyànhání lahu ṣe kọ́ tẹ̀ fún ìnhìnà ó tún máa kúnlẹ̀ ó tún máa tẹ̀ kọ́ dọ́rọ́ ó tún máa <laughs> àwọn ẹlòmíràn ní sẹ́mi ló ń kí ló ń gbé ka ó tún máa kéèyàn ó gbin kàná gbogbo ẹ̀ ní ìnáwó ni wọ́n bí anabi anabi sì ní kíni la kíni tó máa la hmm? no no no la no tọ́ níta anabi bá wá wí no ẹni ọba wá fi yé tọ́ bá fẹ́ wí yẹ́sì bí wọn náà bá sì gba yẹ́sì rẹ̀ tọ́ pa no ta anabi tì mo rò pé sí náà nù kọ́lọ́n kọ́sà mọ́nà wa. Boko Haram àti kọ́tìlú lẹ́dínà yẹlúnà kọ́mínà kòfàr gbogbo àwọn kẹfìrí tán eh, súnmọ́. sẹ́rí eléyìí náà alhamdulilayi ń túmọ̀ ń fọ́dà elaborate ń ta ti sọ́n bí lecture wa nù wípé bọ́ńkàlùkù bá di pé èmi náà ti dàáfà ọ̀yẹ̀ eh, sí kuran kuran four verse kan ìtì máa ṣẹlẹ̀ náà ní ṣẹlẹ̀ yìí ah, ẹ wo ẹja rántí nù tán <laughs> ọkùnrin kan bẹ tí ma fi làákàyè dààmú àwọn èèyàn pé kùránì náà ni ó sì lóhun tú ẹgbẹ bí Ọlọ́run ṣe fẹ́ nu láyé Umar ibn al-Khattab Umar wa ni wọn lọ mú wa òní sórí ti ń bẹ mọ̀fílẹ́ ni tó ní bí ẹ bá ti fi síbi jẹun yọ wọ̀ náà kọ́ ma ti ń wí Umar ní sórí ti ń bẹ lé agbárí tiẹ̀ yìí ẹgbà ló nídìí <laughs> ẹ wá sọ fún Umar bí mo fẹ́ lọ nù pé ah. èmi mà ní ana abdullahi fulani èmi lẹ́rú umaru ní wa ana abdullahi umaru <laughs> èmi ọlọ́run umaru náà ni <laughs> ọ̀rọ̀ ọlọ́run náà mo fẹ́ fi tún tiẹ̀ ṣe nígbà tí wọ́n dá sẹ̀rí ló ní wàláyé ti ń bẹ lágbárí òun ti lọ òun náà gbogbo àwọn nǹkan wọ̀nyí kìlọ̀ fúnra wa ah, àwọn tí wọ́n ní aliyu bùnà àbí tọ́líbì ọgbọ́dọ̀ ọmọ ẹ̀gbọ́n anabi ni sallallahu alaihi wasallam sẹ́yìn ogun òtí tó bẹ́ẹ̀ wọ́n bá gbókunú ẹ̀sìn anabi tún ọmọ kan ṣoṣo tọ́gbẹ̀yìn anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi tún wá fi fún un àwọn kan wá dé láti ayé àlí náà ní gẹ̀ẹ́sì tí ó àlí wọn ní kèfèrí àwọn là ń pè ní kàwáríjù wọn ní bolẹ̀ ti rí i pé kèfèrí wọn ní ẹ lọ sí kurani bẹnu kurani bẹnu kurani wọ́n tún fi kurani jẹ́rìí kurani náà wọ́n fi jẹ́rìí wọ́n ní nítorí gbọ́dọ̀ ní inil hukmu illa lillah pé ìdájọ́ tọ́lọ́run ọba nìkan ni àlíṣe lè tún máa gbà kẹ́nìkan máa bá wọn parí ìjà máa dájọ́ <laughs> nbọ làwọn ti rí. nínú kurani kurani náà wọ́n ti rí èsì tá a lè wá fún wọn la fún àwọn tòní náà ali <laughs> ní kalimatu haqqin urida biha batil ọ̀rọ̀ alukurani òdodo lọ́lọ́run sọ. So àmọ́tọ̀ ni tọ́lọ́hún wí ọ̀tọ̀ <laughs> ni tẹ́yìn ń gbé lọ ẹ̀rọ kan ẹja tẹ́kì ẹja máa wọ àwọn examples tí ń fún wa yìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìkan ó sì Kùránì pé ẹ lọ wo chapter kínní verse kínní àmọ́ ọ̀nà wo là bá yọ òun ni ká bira wa pé bó o là Abubakar gbọ́ àyà yìí <laughs> ọ̀nà wo ni Umaru gbàgbọ́ kódà nẹ́gbẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ká tó máa sọ àwọn sọ̀hábé bó o là nẹ́gbẹ́ gbọ́ anabi tí ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fún òun níjọ́ tá anabi kú kí larí kanú tá anabi ni pé tuwufiya rasulillahi sallallahu alayhi wa sallam wa dir'uhu marhunatun inda yahudiyyin níjọ́ tá anabi kú wọ́n wá nǹkan náà àwọn nǹkan tá anabi máa lò bí dẹ́rẹ́wù tá a máa wọ̀ lérí ẹ̀wù wọ́n á àárí wọ́n ní ń bẹ yahudi báyìí ah yahudi. Kini ṣe lọ́dọ̀ àwọn abẹ́ ni anabi ah, ra nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ń jò <laughs> alaihi wasallam anabi ra ọjà kan lọ́dọ̀ ẹ̀ ń jò ní kò wá rówó fún gbogbo wọn tó ń pé bòǹjẹ́ ti rí ìyẹn ṣe súnà náà kò lówó anabi nu sallallahu alaihi wasallam ọ̀rajà kò rówó san sallallahu alaihi wasallam anabi wa ni yahudi yahudi ni o kọ́ ọ ma wàá pé mo wá gbọ́ lójú àbíbá jẹ́ kí níyà ọmọ wà ní ọ̀dọ̀ rẹ̀ gbígbà téèyàn mú. òfin dógò. òfin nǹkan dógò níta anabi ń wọ̀ gan torí pé anabi ma pé kọ́dà bóun ò sí ma kọ́sẹ́ ntí ó rí kò pé méjì wọ́n ma pé tá anabi ni wọ́n ó sì bí ọ pé ṣètò dọ́dọ̀ rẹ ó ní ọ jẹmí iye báyìí wọ́n san fún ọ. ṣé anabi tó ní ẹ ẹ gbogbo wọn bí àwọn ti ń tù yìí ní ọmọ arajà lọ́dọ̀ ẹ yahudi ẹ béèrè pé bo ni yahudi ti tajà fún anabi nígboro madina nígbòròbó nígbòrò madina ẹja àwọn àyà wọ̀nyí bó o la nẹ́bi gbọ́ yé sallallahu alaihi wasallam bó o la nẹ́bi apply rẹ̀ èyí tá n sọ yìí èyí wọn ò túmọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ táwọn kan sọ pé kò sí jihadu mọ́ o wàláhi aljihadu baqin ila yawmil qiyamah gbogbo ẹni ọba yọ jihadu kó nu isilamu kọrọra kódò lè bẹ́sẹ̀ kó nu isilamu torí pé anabuwa muhammadu sallallahu alaihi wasallam ja jihadu àmọ́ n ta wí ni pé ẹ kẹ́kọ̀ọ́ ń ni jihadu tó ṣẹlẹ̀ ọ̀nà wo la sì gbà jihadu ah, ẹ bá wọn kẹlẹ anabi ń bára jà nù òlu ni tí n tó ń fi nǹkan dógò sí wọn ó fi hàn pé àwọn yìí ń yàtọ̀ fáwọn tí àjọ jẹ́ harbiyu tá n lé para wa bẹ́ẹ̀ ìwọlọ́kọ́ mu ni ìwọlọ́ àwọn yìí ń tẹ̀ ń bá jagun ọ̀tọ̀ ẹni tí ò síjà láàrin yín ẹjọ́ ń gbénu ìlú ẹjọ́ jọ́ mọ́ ìlú inú Madina ń gbòòrò Madina the first constitution nù tàtàwọn èèyàn wí wọ́n máa ń pè ní wàfíkọ́tò Madina anabi ṣètò rẹ̀ pé bẹ́ẹ̀ bá ti ṣe báyìí tẹ́ kọjá là báyìí ẹ máa gbénu ìlú lọ lálàáfíà ara yín gbogbo eléyìí ta ni ọ ṣàlàyé rẹ̀ fún wa kìí ṣe ni ọkàn ké ògèrè kéwú àbítọ́kàn pàtàkì jùlọ lónìí nínú àdánwò táwọn afáǹké pé ọlọ́nkọ́ gbà wá òní íńtánẹ́ẹ̀tì àbí àbí handset íńtánẹ́ẹ̀tì kì ti nàìjíríà handset ní ti nàìjíríà ọkàn ọkàn jẹun yóò tán ọkàn ronú kíní kan yóò sì tẹ̀ sínú kíní ẹnìkan tẹ́ẹ̀sì ń jò ní lóru lọ́ba bí ń gbé má lámẹ́dàkùn kí lẹ́tún rí sílé yìí mo ní ọlọ́mọ gbà wá ó ní wọ́n lè yàn pupa lọ́la sẹ́yìn náà rí. ẹ̀ẹ́ mo rí o àwọn tẹ́ẹ̀sì ẹ̀ sí. sọlá sunday. ń o ti kọjá <laughs> bí ìjà ìrìn àbíjà lórí. before yìí wọ́n kọ̀sẹ̀ kan lẹ́nìkan tó tẹ́kisì mi náà bíi malam bó tún lélẹ́yìí náà mo ní sáà ignore rẹ̀ bí gbà tó rí ni ó ní wọ́n ní lóru òní yó òṣùpọ̀ rọ̀kiri ká ẹ̀yin náà rí yọ rọ̀kiri ká ká bà ní three twenty àbí three forty five òru ah, ah. torí náà n sì máa ṣẹlẹ̀ every one hundred thousand years mo lóòrò kùrọ̀ táwa pàtàn fún ọ <laughs> àwọn náà ló ti jáde every one hundred thousand years tá ń pa fún ọ ta ló sojú tó wọn sọ fún ọ pé òní ni wọn tún wá lọ mọ Kaaba gbogbo ọ̀nà tí wọ́n tí wọ́n tàn yàn nítorí náà gbogbo àdúrà téèyàn bá béèrè wọ́n sì mọ̀ párùn Yorùbá nù fẹ́ràn àdúrà Yorùbá fẹ́ràn express express mm, express níbi àdúrà kò rìn náà kán pé àbáṣà ti bẹ́ lọ́n fún wa mọ̀ pé kò sí ń tọ́lọ́hún ò lè ṣe kò sí ń tọ́lọ́hún ò lè ṣe àmọ́ lọ́n gbé lànà kalẹ̀ tọ́tọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí mo fi ní text message ti wa nàìjíríà yìí àwọn èèyàn ń jòkó wọn máa máa hun irọ́ tí ó ti wọn náà ti ọkàn yìí pé bí ọba bá nǹkan kan lára àyàn <laughs> ewu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu àwa náà ní nǹkan kan la ṣẹ̀ṣẹ̀ ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ bùn wa mọ̀ ni o ọmọ kéwù ni wa o àmẹ́nu bẹ́yẹ̀nu díẹ̀díẹ̀ táwọn àfa ti fi sá wa lẹ́kàn abati riru <laughs> kini o báyìí gbé ah, malama eri kini kini dákun ìgbóná rẹ parẹ kó lórí sẹẹtì rẹ ẹ woru bọba ti rí àdúrà yìí ẹ kò ṣe fọtokọpì rẹ méje ẹ ọha fẹyàn méje òun náà ọha fẹyàn méje ọwọ àdìgbẹ bọba fẹẹ fi lẹlòmí lọyọ mọ ẹnu ọgbẹ dàkún mọ gbélé lọ <laughs> tóun ní rí yàn ha fún mọ gbẹtorí pé ẹnìkan tí ọha ilé rẹ jóná ọ ti lówó tẹ́lẹ̀ ẹni kan ṣe àwọ̀ sọ fún ni pé fàáya torí pé baba mumbazi àgbà fa Saudi ngbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ wọ́n ní ẹnìkan tí wọ́n lòun ní ń sọ wọ́n lẹ́nìkan ń sọ mẹ́sàárẹ́ ànábì òun ló wí pé àwọn ọ̀múntọ̀ ń <laughs> bí wọ́n bá ti rí wọ́n wá fi hàn tó míyàn bá ti rí bí àwọn rọ́bà yìí kò ní máa dààmú yàn ṣe rọrọ íńtánẹ́ẹ̀tì àdánwò kejì nù. No ńgbò ṣe pé kò kú ní limit bẹ́ẹ̀ bá jòkó nu mọ́sálásí wa yìí ní sọ fẹ́ máa parọ́ fún gbogbo àgbáńlá ayé <laughs> íńtánẹ́ẹ̀tì ọjọ́ rọrùn fún ọkàn jù sórí ẹ̀ náà ni irú ẹ̀ ní gbogbo à ń ṣe fatiwo orí íńtánẹ́ẹ̀tì tí ò ní ní pé àfa àbáyé ló wí ẹ́ àfa kan tí ò ló kọ́ in fact níbi ọdún kan sẹ́yìn ọ̀nà kẹta náà àwọn ọ̀nà àdánwò òun làwọn media houses tí ń tà tìlú èbó wá CNN abc nkankan àfa kan náà àwọn àgbàfa alágbàáyé ni wọ́n bi pé wọ́n pe wọ́n láwọn kan ṣe fatiwa kan irú àwọn fatiwa gbígbóná gbígbóná báyìí náà àfa yìí wá ní ẹ̀yin tẹ̀ ń da ẹ̀yin náà lè kó ẹ dá tẹ̀ ń dalẹ̀ ẹ̀yin nbc cnn nkankan yìí gbogbo àwọn tẹ́ ẹ sọ dàáfà lógìgì àbú kínníkà àlùmọ̀sírí àbú abu àbú kankan àwọn ọmọ bí wọ́n ti kéwù <laughs> ẹ̀yin náà lẹ promote wọn ẹ sọ wọn dà fa ẹ sọ wọn dà fa lógìgì ẹ sì ń kà wọn pé yẹs àwọn ọmọ dán àfa ní ẹ má gba àwọn lókà àfa láàyè mọ́ nígbà wọn sì wọn ń gbé tó gbóná lẹ́yìn lọ́wọ́ nísìnyí ṣé ìgbà wọn lẹsẹ wọn ń bí àwa pé kí <laughs> àwísí pé ẹ̀yin náà lẹ dá lẹ gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀yàn bá ń rí àwọn ìròyìn bẹ́ẹ̀ kọ́ máa fi èsì lọ́ọ́ bí àwọn àfa fatiwa íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ eh, text message eh, àbí CNN nǹkan kan gbogbo àwọn nǹkan wọ̀nyí kéèyàn fura o Allahu ta'ala. mo rò ẹ ajẹ́ pé ká gba ìbéèrè yọ̀kan láyè sí ń gbà náà àwọn kí n tó fún wọn ní ìbéèrè sẹ́rí Yusuf tó dá Boko Haram sílẹ̀ nígbà tó fi bẹ̀rẹ̀ activities rẹ̀ ó ń lọ káàkiri gbogbo state ọ̀dọ̀ àwọn ẹni tó dé tó ń sọ fún mi Dr. Suleiman Alabi Yusuf làbújá ó láwọn pè é jókòólẹ̀ àwọn sọ gbogbo tó ń ṣeun tí ó padà ní ìgbẹ̀yìn tí ò da àwọn sọ fún un jafaru kanu na rahimahullah ọmọkéwu jafaru eh, ni jafaru náà sọ fún olóhùn fún n tọ́ n yóò padà burú ju ẹni tó bá dá padà lágbára jù lọ wọ́n lẹ́yìn bí ọdún kan ló wá bá jafaru pé wàláhì àwọn ọmọ wọn ò gbọ́ tòun mọ́ wọ́n ní tòun gan ti tó ó ti simple jù pé kẹfẹ́rí gan òun ló bẹ̀rẹ̀ kíní yẹn o pé káwọn ọmọ jà wọ́n lógun káwọn àwọn tó wá gbé e kọjá abẹ pé ìwọ gan àfa àwa tó wá gbé e débẹ̀ kèfèrí ni ọ́ so kò síbẹ̀ yóò ṣe bẹ̀rẹ̀ bídíà tí ò ní tí ò ní lágbára jù lọ ẹ já fi eléyìí ẹ question eléyìí ká fi parí rẹ̀ ẹ ẹ ìbéèrè tó ní sufi òun ó ti gùn púpọ̀ jù àmọ́ etikaf àti muhadara nínú kínní àti sọ̀látù khairu minan nawm méjì ń péré náà ní kẹfẹ́ lásìkò ọrùn èwo ni ká mú bẹ́ẹ̀ náà wọ́n ti ní sufi gun ogun. ìyẹn gun eh. ogun. Ah. wọ́n máa dáhùn máa dàbí ìgbà pé wọ́n fẹ́ dáhùn rẹ̀ ni. ẹ eh, kò sí tí a fẹ́ dáhùn ìbéèrè tí a bi èèyàn ni pé ntẹ́yìn náà lè dáhùn ni hmm? ntẹ́yìn náà lè ṣe kí ni tẹ́ lè dáhùn ni torí kọ̀ la nẹ́bi ṣe sallallahu alayhi wa sallam tani ọ dawa lóhùn ìbéèrè nínú àwọn tọ̀rí kọ ewu ta nẹ́bí ẹ́n kò sí ewu làákùn wa ń ẹ̀ràkùn sí ẹni ọ wá ẹni ó sin lọ́hùn ẹ́n kí tọ̀rí kò tó bẹ̀rẹ̀ ẹ́n anabi sì láwọn lẹ̀sìn tí wọ́n dáa jù anabi lè bẹ̀yàn gbogbo ẹni ọba sin lọ́hùn kò lè tó lẹ́vù tábùbákiri wa Allahu kò lè tó lẹ́vù tí wọ́n mọ̀rù wa àwọn wọ̀nyí la ní wọn ò ní tọ̀rí ẹ̀yin náà lẹ́wí bẹ́ẹ̀ o àbí lẹ́yìn wọn ò ní tọ̀rí kọ̀ yín èyí náà tó lé sí i ọlọ́run kọ́ mọ́sá àṣàánú wa. àìmọye tọ̀ríkà tuntun tuntun àwọn tọ̀ríkà àwọn fúrẹ́dì mi kan náà dá tọ̀ríkà lẹ̀ <laughs> ẹ dàpọ̀ ìtìkáf pé ká tó máa ṣe ṣé kìí ṣe náà ìtìkáf. ọ̀yẹ̀ká dáhùn sẹ́rí ìyá alamilá ọlọ́run ọba máa ń tí ń sọ yìí kódà ó dààmú làákà ìtẹ̀mí náà ńgbà mo rí especially ńgbà mo rí mo rí pé ẹ tún tẹ pósítà tẹ́lẹ̀ ẹ ìjọkọ̀ kan ẹni báyìí ní ọ̀wá nkankan so ni pé alẹ́ ti káfù ntí ń jẹ́ ti káfù ni kéèyàn ó ṣe ìbáadà nínú mọ́sálásí. No ẹnu bìkan tí ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ọlọ́run fi lè wọ ètè káfù ni ká gbà náà nínú nínú ni àmọ́ òun kọ́ gbọ́dọ̀ wá jójúlówó ìbáàdà ètè káfù tòró ní ta nẹ́bí ń ṣe lójúlówó ìbáàdà gan-an nínú ètè káfù bàbá rí i pé ní a ah, nínú ọ̀nà ìjọsìn ọ̀nà ìjọsìn ni ká ṣe wá sí fáwọn èèyàn ká ẹ̀ẹ́tì káfù sì jáyè fún kínní ìjọsìn ọ̀wọ́lé bẹ́ẹ̀ àmì ẹ̀dá kan ẹ má jẹ́ kí ọmọ fẹjú kọ́mọ padà wá di pé irun táwọn dókítà wí nísìnyí tágbára wa náà wá ní kàmá táwọn mi ò padà wá fi nǹkan mi kọ́dà kọ́ wá ní ẹni gbóòórùn tí ń jẹ́ ẹ̀ẹ́tì káfù rú ìta nẹ́bì ṣe mọ́ pé lecture from eh, eleven to one eh, twelve to twelve to four ọ̀kan náà four to six kọ́ra lóru náà èyí ò lè mi ń bẹ̀rù ẹ dákun ẹ jẹ́ kí n ka àwọn afáà máa ń sọ pé kò burú kéèyàn ó kéwù náà ètè ká fò hasabi alhaja hasabi alhaja bí àjà rẹ ní nídìí rẹ bá ti mọ gbogbo n wa òun ló fi wọlé kápá wa náà ń àmọ́ kò jẹ́ pé òun ni irú ọ̀nà ìbáàdà tí ó ti wà láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam wallahu ta'ala alam.